ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الذي أخرجنا بالإسلام من الظلمات إلى النور الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور ومن لم يجعل الله له نورا فما له من نور قد جاءكم برآن من ربكم وأنزلنا إليكم نورا أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا أحمده حمدا وأشكره شكرا وإليه تسير الأمور والصلاة والسلام على المبعوث والهادي إلى طريق الجنة دار الأفراح والحبور وعلى آله وصحبه إلى يوم يبعث الله الأجداث ومن في القبور أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شياتما تسواج منو agbárin أورو èyí جسوا tẹ́ẹ̀tì sí ìwọ̀ tẹ́ẹ̀tì fàwá tààfi wá bá yín ní ìlú wa tí a mọ̀ sí Lagos State kí a tó máa wọnú ọ̀rọ̀ lọ àní sẹ́lẹ̀yìn má kí àwọn ènìyàn tẹ́ẹ̀ ká kí báyọ̀ wù kí àkókò kókó wa ní papamọ́ra tó pàápàá jùlọ àwọn tí wọ́n gbé tẹ́ dáhà lọ́wọ́ ní ìlú Lagos tí a wà àwọn tí wọ́n ń ṣe súnà anábìwá Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ò sùn tí wọ́n ò wo wọ́n ò láyé wọn ò sì ráyé ṣùgbọ́n wọn ò fi ẹ̀sìn ọlọ́run ọba sílẹ̀ àrí àwọn kan tó jẹ́ títí ayé lọ́pẹ́júmọ́ wọn wọ́n ti ń ju ẹ̀sìn ilẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n à ń bẹ lọ́hùn kọ́ba wa dá wọn padà sójú ẹ̀sìn padà. báyìí àwọn ọmọ ìyá wa tí wọ́n wà nílùú Lagos àwọn èèyàn wà táwọn ọmọ mi ò bá dárúkọ rẹ bóyá mi ò mọ̀ ọ́ nìyẹn o kì í ṣe pé bóyá o ṣiṣẹ́ o ṣùgbọ́n wọn náà mọ́ra ẹ̀ bal al-insanu ala nafsihi tọ́ba jẹ́ sí pé dáwà súnà tòótọ́ ló ń ṣe lóòótọ́ ọ́ mọ́ra rẹ̀ báyà bá dárúkọ ẹ kò yẹ kó dùn ẹ tọ́ba jẹ́ sí pé dáa lójú pé tọ́lọ́run ló ń ṣe inú àwọn ọmọ ya wa tí wọ́n jẹ́ àwọn àfà tí wọ́n ṣiṣẹ́ ọlọ́run láàyè yìí nílùú dáwà yìí nínú wọn ni Sheikh Murtaba جزاه الله خيرا بينان يا عمر يا الشيخ عبد الغني جمع جزاه الله خيرا بينان يا عمر يا الشيخ عبد الرؤوف بلو بينان يا عمر يا توجك شي من يدك تاواي هنا وانا يا شيخ تاج الدين عثمان بينان الشيخ سعيد حمزة أجي أما أستاذ أه... شو هو عليك بوامي بينان abu abu abdulbasir ní òní sáláì má kí imam imam wa tajudeen juma àwọn náà ni imam masjid ahli sunnati wal jamaa ní àrò lane mo ní ká máa bọ̀ níwájú ń bí báyìí ẹ̀yin lẹ pè wá ẹ bá mi fún alága ẹni tí ọba jẹ lè má mọ òdìdí fún ọ. tọ́wọ̀ tí ì bá ti lè má mọ òdìdí. ẹ bá ti lè má mọ òdìdí mo kí afáwa yìí Tajudeen Juma nípa ìgbìyànjú wọn àti wàhálà wọn nípa ẹ̀sìn kíkí wọ́pọ̀ kọ́ la fẹ́ di àfà ìṣe àwọn jáde jáde àti àmẹ́yà ń tiwọn ẹ wá wá nǹkan tí wọ́n ti fáyé ẹ wo bitọ́ náà ń darí wọn sí lóbi jẹ́ sí pé ìmáàmù wa Malik rahimahullahu ta'ala onílẹ̀ ìsàlẹ̀ ilmi bi kathrati riwaya kìí ṣe mímọ̀ ni pé mo gbà àmọ́ láàfà àmọ́ mi àwọn ọmọ orí àwọn ayáto kìbára ọ̀rọ̀ àmọ́ àmọ́ orí ṣe fúlẹ̀ ìfìlà àmọ́ orí kìí ṣe mímọ̀ gan ni pọ́pọ̀ ṣùgbọ́n ìmọ̀ gan ni wípé kí ni aṣàrò ìmọ̀tọ́ mọ̀ lára àwọn ènìyàn lára rẹ̀ gan pàápàá jùlọ. tó afáwa yìí ṣáájú bí ni jọmọ́ mo kí ọlọ́run bá yọ san yín lẹ́san rere púpọ̀. gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú yín ní mọ́sálásí àró ní àró lẹ́yìn àti gbogbo àwọn bàbá tó wà níbẹ̀ tí wọ́n lè wá àtàwọn tó wà àtàwọn ìyá tó wà níbẹ̀ tí wọ́n lè wá àbí wọ́n wá ọlọ́run ọba kò ní jẹ́ kọ́rọ̀ yín wọ́n ti wọ́n encourage yín pé kẹ́ ẹ tẹ̀síwájú nínú sẹ́tẹ̀ǹsì ẹ má jẹ́ kọ́rọ̀ yín ọlọ́run ọba kò ní jẹ́ kọ́rọ̀ wa. tọ́pìkì tí ẹ mú wá fún wa ní tí mo kó wáyé tá a bá jókòó fún wákàtí márùn-ún a sì máa tu lọ náà. torí pé gẹ́gẹ́ bí àṣà tèmi tí yàn bá mú tọ́pìkì wa màá gbìyànjú láti jókòó láti fún ní ẹ̀tọ́ ẹ̀ ráìtì ẹ̀ bí ìgbà tí mo fẹ́ kọ̀wé iná ni màá ti kọ́ ọkàn lè ní àwọn àléébù kọ̀ọ̀kan pé àti tàkìríjù hadith àti tẹ́rìjàmátù àlàlám àti kíni ètò máa ń pè àbí kíni kan tẹ́rìjàmátù àlàlám àti náà ló lè wà ń bẹ̀. wọ́n ní tọ́pìkì tí ká sọ̀rọ̀ lórí ẹ̀ alìsílám wọlé àdá alìsílám wọlé àdá wọ́n ní ká sọ̀rọ̀ yìí nípa kíni ìsìlám kíni hà bó bá jẹ́ sí pé mi mo bá ṣùṣì tọ́pìkì mi bá sọ fún wọn pé mawqiful Islam min al-'adda bá sọ fún wọn yìí pé kí ni ojú tí Islam àti ìhà tí Islam kọ sí àṣà ṣùgbọ́n bí wọ́n ti mú wá nìyí a gbọ́dọ̀ má wọnú Islam ká tó wọnú àṣà torí pé tọ́pìkì bá ti wá lẹ́ni tó bá mòye ni ó ṣe tú ìtẹ̀ hmm. mo máa sọ pé al-Islam wal 'adda mi gbọ́dọ̀ fọlọ́ síbi àádà àlàádà láì ṣàlàyé díẹ̀ fún wa nípa Islam. Yeah so nípa báyìí tọ́pìkì yìí mo ní thirty one masala àwọn tọ́pìkì àbí kéékèèké abẹ́ tọ́pakẹ́ tó ń lábẹ́ tọ́pìkì yìí tọ́wọ́ thirty one náà lọ́wọ́ kí n tó máa bá a lọ màá kà fún wa lérè pé ká lè bá a máa lórin àjò tá a fẹ́ rìn. alákọ̀ọ́kọ́ tàrífù islam. tàrífù islam. kí ni definition islam. kí ni definition islam. ẹlẹ́ẹ̀kejì usulul islam wa ususu kí ni ìpìlẹ̀ foundation tó gbé islam dání ẹlẹ́kẹta masadiru islam ń bọ̀ láti máa mú islam wá ṣé made in Nigeria ni wọ́n máa jẹ́ made in eh, ah, China àbí ah, Japan ń bọ̀ láti máa mú islam wá ẹlẹ́ẹ̀kẹrin. masadiru sọ̀rọ̀ ṣẹlẹ̀ adílẹ̀ eh, tó bá yá ni. kí ni yóò máa túmọ̀ àwọn ẹ̀rí tí islam gbé wá ẹ̀rí tí islam mú ọ náà ni qala Allahu qala Rasul kí ni yóò máa túmọ̀ rẹ̀ tá a bá ti ń fọpọlọ túmọ̀ rẹ̀ á sọnù kí láà máa fi túmọ̀ ẹ̀ ilé náà wà ń bẹ torí tí yàrá ló ma alukur'an tó ma sunna tí o bá ma tí o ma túmọ̀ kur'an fún tí o sì ma tí o ma túmọ̀ sunna fún yóò sì gbọ́ o hmm. yóò dẹ̀ sọnù yóò sọnù jẹ́ tí o ma sunna gan lọ tí o bá sọ̀rọ̀ tò nípa báyìí ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn. kọ́sọ́ isul islam. kí ni àwọn nǹkan tó jẹ́ sí pé islam nìkan ló ní ẹ̀sìn ní ọ̀bá ní níbẹ̀ náà ń pè ní khasa'is kí ni sifat yàtọ̀ ń bẹ láàrin khasa'is àti sifat sifat ìròyìn ẹlòmíì náà lè ní ń bẹ̀ mọ̀tẹ́wá ní kàṣọ́ ìṣù nǹkan tó jẹ́ sí pé ìwọ nìkan ló ní okun àtọ̀sà ta ló ní jàmbá ní gbogbo ilẹ̀ nàìjíríà yìí. Lagos kìkì Lagos ló ní ẹni kàṣọ́ ìṣù Lagos ní kàṣọ́ ìṣù Lagos. màkà ní pé kójú ọ̀rọ̀ òjò ń rọ̀ lẹ́kọ̀ọ́ ní Òṣogbo ń ní Ìwó ń ní Ìbàdàn àbí sùpàtù lápẹ̀lẹ́ ni. tòun nínú àwọn nǹkan tó jẹ́ sí pé ìsìlámù nìkan ló xasọ iṣẹ asalaye ń bẹ ni márùn díẹ̀ yẹn bẹ ẹlẹ́kẹfà. alaada tu wala ọrùfu taarifu ha. kí ni definition aada gan fúnra rẹ̀ alaada sanko ní alaada aada ó ti fẹ́ di yorùbá àwọn yẹn kò ń sàlà ada lọ́wọ́ àbí ìmọ̀ ìtumọ̀ rẹ̀ gangan ní àṣà ní èdè yorùbá àṣà a máa gbótùmọ̀ ẹ̀ lọ síwájú tó bá yà padà. alfarku bayna al-urfi wal-aada. kí ni yàtọ̀ láàrin àṣà. àti bóòlù àti fẹ́ tó mọ hmm. àwọn orúkú àwọn orúkú ní àṣà ló asa ṣùgbọ́n àwọn máa ń pe àṣà àlọ́ orúkú ní àṣà gbogbogbò àádà ní àṣà tó lè jẹ́ gbogbogbò ó sì lè jẹ́ ní wọ́n hmm. fi máa ń pe sóbìnrin ti parí àlà àádà rẹ̀ àádà tẹ́lẹ̀ ìyàtọ̀ sí tòlé ọlọ́jọ́ márùn-ún bẹ ọlọ́jọ́ méje ń bẹ ọlọ́jọ́ mẹ́ta ń bẹ ṣùgbọ́n nípa báyìí mọ̀tọ́jú làádá sí wọlé ọ̀rùn. ẹ bí gẹ́gẹ́ bí ìsìláàmù ṣe níbi tí a ti ń gba títí ń gbàgbára tá a máa pé ibi tá a ti mú ìsìláàmù wá bẹ́ẹ̀ náà ni àṣà náà níbi tá a ti mú wá ẹ̀hán láti sọ fún wa a máa sọ pé koran hadith gankan ni masọ́dúró lè islam bẹ́ẹ̀ náà ni àṣà náà gbọ́dọ̀ níbi tá a ti mú náà wá ibi tá a ti fẹ́ mú àṣà ti mú àṣà wá á ṣàlàyé ẹ̀ fún wa ń bẹ̀rẹ̀ ẹ̀hán. àkùsọ́ àmúlò àádá. ẹlẹ́ẹ̀kẹsàn-án a tún ní kí àṣà tún pín. lóríṣiríṣi àwọn máa ṣàlàyé bó ṣe pín fún wa. al-aslu fil adat. kí ni ìpìlẹ̀ àtàgbà tábàní kí ni ìpìlẹ̀ níbi nǹkan yẹn ni pé kí ni tó yẹ ká ṣe pẹ̀lú àṣà tá a bá kọ́kọ́ rí gan gbọ̀n báyìí lẹ́ẹ̀kan náà kí lè ká ṣe pẹ̀lú ẹ̀ tí ká sáré gbà ni àbí ká má sáré gbà afẹ́ ṣàlàyé mẹ́. anwa'u wa aqsamu al-'urf wal-'ada. níbẹ̀ yẹn wọ́n máa sọ báwo ni àṣà náà ti pín sí nípasẹ̀ ìdájọ́ lórí ẹ̀ sifatul aadati aw qasaisuha. ẹ àṣà náà níròyìn tiẹ̀ òun náà sì ní àwọn àdámà tiẹ̀ tó jẹ́ ti gáàsì máa mọ̀ pé àṣà lélẹ̀ ìròyìn àṣà tí ò gbọdọ̀ mọ́lẹ̀ mọ́ lára náà ni. alifadu mushabaha. ẹ àwọn mushabiha. mushabiha. ẹ àwọn gbólóhùn tó jọ àádà nínú sẹ̀ríà àá sọ fún wa. الأدلة الواردة في العرف والعادة àfẹ́ wo àwọn ẹ̀rí tó wà nínú alukur'an àti inú sunna anabi alayhi salatu wa salam tó gbé àṣà wa ẹ̀rí àmọ́ àwọn ayé àwọn hadith tó gbé àṣà wa fún wa. hal al-aslu lana wal-'urfu am ash-shar'u wad-din. ewu tí ẹni pilẹ̀ ní àti ẹ̀ àfa kí ni pilẹ̀ ní àti ẹ̀ ṣé àṣà bẹ̀rẹ̀ ayé ni bàbá ńlá ti ṣe anabi adam alayhi salatu wa salam ṣé àṣà ló fi bẹ̀rẹ̀ ayé ni àbẹ̀sìn. èmi àti ẹ̀yin náà sásàlà fi bẹ̀rẹ̀ ni àbẹ̀sìn. mọ́kìkù islam min al-aada. kí islam gan wa sọ nípa àṣà nípa àárín yẹn. namadiju min al-aada ti máa ta àlíkà àléhà. àwọn example nínú àwọn àṣà tó jẹ́ síbi tó o bá ń gbọ́ àwọn àṣà yẹn orí ọ̀ máa taná sílẹ̀ ni àwọn àmà kọ́mẹ́ntì lórí kọ̀ọ̀kan Yorùbá bòmíì náà ipa tí ẹ̀sìn kó lára àṣà ẹ̀rẹ̀ gbogbo àṣà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí tó bá jáde kẹ́ tó sì dájọ́ lórí ẹ̀ wo kí ni foundation ẹ̀sìn àwọn dọ́là tán tó bá jásí pé ẹ̀sìn Islam ni ẹ̀rọ ò lè bọ̀ ọ́ tó nǹkan ṣùgbọ́n tó bá jásí pé ẹbọ ni yà á tètè yẹ̀wò dáadáa ẹ̀dẹ̀yìn náà á sàlàyé yẹn fún wa. amsilatu min al-'adat at-tayyiba wallati shajja 'alayha al-Islam. bẹ́ẹ̀ni a tún ní àwọn àṣà tó jásí pé ọmọ dáa púpọ̀ Islam gan encourage wa pé ká máa ṣe tafsir al-ihtiram yaxtalif bi ikhtilaf al-'adat. àpọ́nlé ọ̀wọ̀ kábọ̀wọ̀ fún ni kápọ́nilé ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí àṣà wọn ti yàtọ̀ síra wọn bákan náà a sì máa fi ọ bọ̀wọ̀ fún mi mo bọ̀wọ̀ fún lágbájá ní èdè Yorùbá ó lè yàtọ̀ sí báwa sí ń bọ̀wọ̀ fún lágbájá ní èdè Haúsá tó gbogbo àwọn nǹkan ni àyẹ̀wò fún wa. báàdùn àdáta nífà ìyá. àdáàtì àdáàtì nìsa ìyà. díẹ̀ nínú àwọn àwọn àṣà tó jẹ́ sípò àwọn obìnrin nìkan ni wọ́n ti ń kó ṣe lè kó àwọn obìnrin bẹ́ẹ̀ ń bíbáyìí dáadáa àwọn obìnrin nìkan ni wọ́n láwọn àṣà ni a lè sáré sọ ní sókítà yìí bá gbà wà débẹ̀. ma'arifatu al-aadati wal-a'raf min wasa'il ma'arifati ba'd al-ahkam. àwọn onímọ̀ ní ká máa sà ó wà nínú nǹkan tá a fi máa ma díẹ̀ nínú àwọn àdájọ́ sẹ̀ríà Islam tí yàn bá máa sà tó bá ké gbogbo kíw èyàn fẹ́ lé ké gbogbo kíw yà halẹ̀ ní gbogbo ẹ̀ ó ké díẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ yàrá kéwú débi tó gbóhùn gán mọ̀ pé ah alhamdulilah ah mo gbìyànjú díẹ̀ bó ti wulẹ̀ kọ́ ké tó tọ́ ọba mọ̀ nípa àṣà gbogbo àyè tó bá wà ìlú kọ̀ọ̀kan tó bá wà ọ máa ṣèdájọ́ gbé ọ máa fòjò páyìnà ọ máa fàyìnà pé òkú fáwọn èèyàn. alfarqu bayna al-ibadati wal-'ada. ìyàtọ̀ sí mi láàrin ìjọsìn àtàṣà àtúmọ̀dọ̀gbọ́n yẹn náà yìí torí tó ti fẹ́ dàpọ̀ mélòó jù wọ́n sọ ẹ̀sìn dàṣà ẹlòmíín sọ àṣà di ẹ̀sìn gbogbo àárín yìí láti gbọ́ yé gbogbo àárín yìí kọ́ máa yé wa. العادة التي قويت حتى صارت تشريعا. àwọn àṣà kan máa ń bẹ tó jẹ́ sí pé àṣà ló fi bẹ̀rẹ̀ tí mo tiẹ̀ ti wá di ṣẹ̀ríà báyìí àáfọ̀ aláwọn àpèjúwe kọ̀ọ̀kan nípa rẹ̀ náà àwọn àṣà kan wà tó jẹ́ sí pé àṣà ni ìpínlẹ̀ rẹ̀ nígbà tá a sọra wọ́n ti sọ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. tahawulu al-ibada ila al-ada. ìgbà mi àmọ́ wà tí yẹn ò bá sọ́ra ẹ̀sìn lè dàtà máa yàn lọ́wọ́ tí ò bá sọ́ra. Hmm. àlùwàlá tó ṣe tako tó kí fàlà tó gbórí yìí tó ò bá sọ́ra ó lè dàtà mọ́ lọ sọmọ pẹ́sìn làlùwàlá tó ò sọ́ra ó lè di kíni ó lè dàtà tó bá dẹ̀ ti dàtà ọ̀ ní ládàá bẹ̀ o sì ń hmm. bẹ̀ àṣà àti bídíà àwọn ẹ̀mọ̀ pé táyé àti kánlẹ̀ táyé àti kánlẹ̀ làwọn méjèèjì pẹ̀lú mi bá ń ṣe bídíà yẹn wá pé bídíà lélẹ́gbẹ̀ẹ́ àṣà lélẹ́wọ̀n ó fẹ́ dàpọ̀ mọ́ra wọn so àṣà àti bídíà àtúngbọ́ yẹn náà yìí. المذهب المالكي والعادة والعرف أتي أبي سكيني برنسيبو مذهب مالكي مالكية يحاول أن يقوتي أساجا nígbà tó fẹ́ sọ yìí ni pé kálíbà máa sí àyè àṣà lọ́dọ̀ ìmáàmù wa Malik rahimahullah ta'ala. mawqifu islam min mukhalafati 'adati al-balad. kí ni ipa tí kí ni islam sọ nípa kí ni èèyàn tako tàbí kọ́ yapa sí àṣàlù rẹ̀ tó dára gbọ́dọ̀ òkè tó gbogbo àṣàlù àṣàlù rẹ̀ tó dára kí ni islam kọ síbẹ̀ kí ni àti islam kọ síbẹ̀ á yẹn náà torí bẹ́ẹ̀ inú wa kò sí ẹ̀fẹ́ wọ aṣọ àṣà wa tó jẹ́ sí ó sì dà yóò sì máa rí gẹ́gẹ́ bí haram wọn náà máa tẹ̀bílì tẹ̀bílíkì wà Nkara. tọ́wáyé kò ní la wà báyìí ẹ̀ ẹ̀ lé ọlọ́mọdé àwa ń bẹ̀ mọ̀kánikù yẹn ti ẹ̀ wà ń bẹ̀ ó sì sì bára ẹ̀ ń bẹ̀ ẹ̀ lé ra àwọn tí tó bá ti ní ìlà bó ní yí ti di haram tí gbogbo àwọn hukumu ti ahlil kitab. kí ni ìdájọ́ àwọn ahlil kitab àwọn nasọ́ra àwọn náà lásà babajọjọ́ máa Yorùbá tajọjọ́ máa Haúsá àbáwájọ́ máa ìgbéra ó tún kú ká tún wá wò pé ìgbéra níwọ̀n ìgbéra lèmi náà ṣùgbọ́n nítorí pé celestia yẹn wọ ìwọ ń ṣe báyìí ló fi ń ṣe báyìí sáwà ilé ẹ̀tọ́ àti máa ṣerú nǹkan báyìí agbọ́dọ̀ gbọ́ yí àṣà àwọn ahlul kitab kí ni ìdájọ́ rẹ̀ nínú sọ̀rọ̀ islam. qawaidun fiqhiyya tún tàtà aláfubìlà àdàtúwẹ̀lẹ̀ ọ̀rọ̀. ẹ àwọn píríncípù tí sẹ̀rí àgbé wá tó yẹ pé fíkìwù ní tírì àwọn foundation ẹ̀sìn tí ń túmọ̀ àlàyé ẹ̀sìn fún wa tí wọ́n ta kókó ẹ̀sìn sínú ẹ̀ kọ́ńdà náà ní nǹkan kan tá a gbé kalẹ̀ ọ̀rọ̀ péréte ọ̀rọ̀ kékeré tá a wá ká àìmọye thousands ìdájọ́ akàkò sínú ẹ̀ ìjọba kọ́ńdà náà ni lóbi jẹ́ sípé tí àwọn àmàkọ̀ wá ìdù yọ máa ràn lọ́wọ́ láti fi ṣe gọ́pùtù màsáìlì kọ́ńdà àwọn àkọ̀wá ìlú fèkè yíyà tó wá lára tó wá tó jẹ́ sí pé ó ń ṣàlàyé nípa àṣà á ní tóbi mẹ́fà bí méje tá a rí kó wa táyé bá gbà wá á sọ yẹn náà. al-ishara fi la aya ti al-Qur'aniyya. àwa tọ́ka wa sí àwọn aya al-Qur'an tó jẹ́ sí pé tá a bá tún fẹ́ máa tẹ̀síwájú nípa tọ́pìkì yìí a tún lè lọ́ọ́ máa kà á ká máa gba tẹ̀síwájú rẹ̀ lọ́dọ̀ àwọn tó ti tẹ̀síwájú nípa tọ́pìkì yìí eléyìí ni mọ́kànlélọ́gbọ̀n al-Islam wọ́n là á dà ẹgẹ́ bí àkókò mi ṣe mọ láti fi wò bóyá tí yàrá bá tún wò ó sí ó lè wọ mí àpàdé bákòókò ṣe mọ ọwọ́ tàbí wà báyìí kí n tó wá máa bá kókó ọ̀rọ̀ lọ òun náà ni wípé màá láǹfààní láti iná yín ìwọ́ mi lójú púpọ̀ kọjá ilé àwọn ọ̀dọ́ wà láàrin màá láǹfààní láti wo nǹkan méjì láàrin wa ìkan ó jẹ́ ti àwọn ọkùnrin ìkan ó sì jẹ́ ti àwọn obìnrin nínú àwọn ọkùnrin tí a wà níkàlẹ̀ ní bíbà ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó dé fìlà gọ̀bì kó dìde fìlà Yorùbá kó dìde ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ lọ́n fìlà gọ̀bì kó dìde. ara ẹ má bọ ẹ má jókòó ẹ má bọ wá wọn fẹ́ wú ẹ lójú kíní wọn Ah, ẹ ti ẹ̀pọ̀ mẹ́ra náà. àrí méjì àbí. wọ́n ti bẹ́ẹ̀ lọ. wọ́n ti bẹ́ẹ̀ lọ eh, ẹ̀jẹ̀ àfi tó méjì báyìí náà. méjì náà ti dà. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àfa àmà bọ̀ ẹnì kẹta dà ẹ jẹ́ wọ ẹnì kẹta náà. ẹnì kẹta dà. a ti dà lọ́n ẹ dìde ni káwọn lè bá a rí ẹ̀yin náà dìde ẹ rí ẹ kọjú táwọn yẹn ẹ rí i pé fìlà tí wọ́n dé yìí fìlà kínní. gọ̀ọ̀bì. fìlà yorùbá. bẹ́ẹ̀ ni. àwọn tógo náà máa ń dé àwọn páàtì kan ní haúsá náà máa dé ṣùgbọ́n àwa la ní yorùbá ló ní jù. fìlà yìí bàbá ṣé gọ̀ọ̀bì ti ń ti yàn ní àbí eléyìí ti jọ ó ti jọ ta haúsá ẹ jókòó ẹ jókòó fìlà yìí wọn jọ gọ̀ọ̀bì dáadáa tó ah, ẹ tẹ́ ẹ wọ́n tẹ̀ ẹ́ jìjẹ́ jìjẹ́ padà ẹ má bínú ní màá bá ẹ tẹ̀ ẹ́. wọ́n tẹ̀ sẹ́gbẹ́ kan apósì lọ́wọ́ sí. ẹ̀rí nílẹ̀ Yorùbá kájóbìlà gọ̀bì àṣà ni lọ́pọ̀lọpọ̀ ọgbà tí kì bá ti pé ńgbà tí ẹ̀sìn dé dáadáa òde tó dára jù tó lápàlẹ́ jù ni Yorùbá máa ń dé fìlà báyìí lọ. Mm-hmm. ta ló lọ sílé àná nígbà tí ò tí ì yìí dáadáa níjọ́ tó lọ mú ìyàwó ẹ̀ tàbí tó lọ ṣe ákídù nìka ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fìlà jẹ́ sábà máa ń dè nílẹ̀ Yorùbá yìí ṣùgbọ́n kí làṣà Yorùbá lórí fìlà yìí apá abo ni Yorùbá máa tẹ̀ sí ìbéèrè mi ń bẹ̀ ni wọ́n yí padà o. tó ti wà náà ni ó o. apá abo ni Yorùbá máa ń tẹ̀ sí àbá àwọn ni àwọn tó dé fìlà mọ́ ń bilé rè o. ẹ má dá sí ìwọ tó sàṣà mọ́dà sásà. mọ́dà sásà. naam. naam apá wo ni yorùbá máa ń tẹ̀ sí. ẹ máa ń pa rẹ̀. alhamdulillah apá wa apá wo ni yorùbá máa ń tẹ̀ sí. apá left mashallah apá wa ń kọ́ apá òsì apá left iná ni wọ́n máa ń tẹ̀ bàbá apá àlàáfíà. naam wọ́n ní àṣà yorùbá òun náà ní ká dé sílà yìí ṣùgbọ́n àṣà wọn tó o bá fẹ́ sí pérépéré ọ̀ tẹ̀sí bo tọwọ́ lẹ́fù. tá a bá wá fojú wà á rí pé àṣà ni ṣùgbọ́n pìlà ọ̀ṣọ́ ni àbọ̀sọ̀kọ́ ni jama ọ̀ṣọ́ ni níbo ló yẹ ká tẹ̀sí jù nínú sẹ̀rí Islam ní hmm. ọgbọ́n ọ̀tún ọ̀wọ́ àṣàṣà ó tún wá máa gbalá dání kí ni lára àṣà torí pé o fi súnà tẹ́ hmm. àfà ẹ̀yin gbà ń tì yín ẹ lọ jókòó. àwọn náà gbà dé. àfà ẹ̀yin náà gbà ẹ lọ jókòó. Ah, ah, ah. àfà ẹ tún dé padà ẹ gbà. ẹ sọ bẹ́ẹ̀ sì. ẹ rí báwọn ẹ jókòó ẹ lọ jókòó ìkànnì. ẹ wò bẹ́ẹ̀ ṣe máa rí na bí Islam ṣe máa jẹ́ kí ẹ rí na àmọ́ ń tọ́ dààmú Yorùbá lọ bí ojú òsì ní kásá máa tẹ̀sí gbogbo wa náà sì máa gbé ọ̀tàn lọ́lá kódà láì tí ka ayé alukur'an láì tí ka ọ̀rọ̀ ànábì alayhi salatu wassalam gbogbo wa ló yẹ yí gbogbo Yorùbá lọ́mọ̀ gbé ọ̀tàn lọ́dà gbogbo àwọn ọba aláyé nì tí wọ́n bá ń joyè wọ́n á ní ọ̀tún òsì kí ẹ máa lè wo ló súnmọ́ bá jù nínú ọ̀tún àtòsí ẹ̀dá mi ló ń jẹ máa ọ̀tún ọba lórí ọ̀tún ló súnmọ́ bá jù. tòun nípa báyìí ìkànnì nínú àṣàlẹ̀ yorùbá tí mo fẹ́ kí àwọn obìnrin ò lè láǹfààní láti jáde ṣùgbọ́n ẹ̀yin ọkọ ìyàwó lẹ́dà sílẹ̀ ni. òun náà ni pé obìnrin nínú àṣàlẹ̀ yorùbá a máa ń pọn ọmọ sẹ́yìn kí n tẹ̀lé àsọ̀npẹ́. obìnrin ọpọn ọmọ sẹ́yìn tọ̀. ìwúlọ́dà àjùǹgbà náà kápọn ọmọ sẹ́yìn àbí kápọn ọmọ sí iwájú. ẹ̀yin ọkọ ìyàwó. Ah, hmm. kọ̀sọ́kọ̀ ìyàwó bí mi. Ah. ọkọ ìyàwó pọ̀ nílẹ̀ àfa bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ àti màkọ́kọ̀ ìyàwó ni àfa wa àfa wa ni ọ̀hàn kọ́kọ̀ ìyàwó lẹ́yìn ah. ẹni tó bá lẹ́yìn sọ́kọ̀ ìyàwó kọ̀ mọ́ tí ń ṣe mọ́. afurasí. ara níbo lọ gáràjì ká pamọ́ sí síwájú ní àbẹ́yìn iwájú lọ gbàjù. ẹ jókòó sọkọ ìyàwó lè wọ ni. bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin náà ti gbọ́ báyìí wọ́n níwájú ni ká pọn ọmọ sí lọ́dàá jù wọ́n sọ fún ọ pé tó o bá pọn sẹ́yìn ọdẹ́sẹ̀ o wọ́n níwájú lọ́dàá jù bá a ti ń pọnmọ nílẹ̀ Yorùbá ń bíbà yìí táwọn Áfíríkà ń pọnmọ yìí àwọn ogunlọ́gọ̀ ọ̀ràn ayé wọn ò pọnmọ ní tiwọn o bí wọn bá ti jáde yóò ti rí bẹ́ẹ̀ gbogbo ọ̀ràn ayé tábàlẹ́ pé gbogbo ogunlọ́gọ̀ ọ̀ràn ayé tó yàtọ̀ sí áfíríkà wa ń bí áfíríkà dúdú wọn kò áfíríkà funfun ń bẹ áfíríkà dúdú àwa ni mọ̀mọ̀mọ̀mọ̀ àwọn obìnrin wa ni mọ̀mọ̀mọ̀mọ̀ tọ́wọ́ wá rí báyìí tábà ní afẹ́ máa pọnmọ́ sí haram ni kì í sí haram àṣà ni ẹnì kan ní wàá dúró pé àà àwọn sálàbọ̀ ṣe kí wọn ọ̀pọ̀ ọmọ wọn o wọ́n sọ àmà sọ́jà máa fọmọ́ ẹni kò ní dé kó wá sọ bá. bẹ́ẹ̀ sì ni Amẹ́ríkà kan tó sọ fún wa pé àwọn sọ̀hàbíyà tó máa pọn ọmọ wọn àbí ẹ̀yin àfáà ti rí wípé ìkan náà àwọn sọ̀hàbíyà tó sì pamọ́ ẹ̀sẹ̀ yìí ọba bá ìnáwó sọ̀rọ̀ náà wọ́n gbọ́ ọmọ wọn lọ́wọ́ ní tiwọn. àṣà ni níbẹ̀ yẹn tí èèyàn bá wá fojú wò dáadáa ọ̀rọ̀ tí àfáà wa sọ yìí pé ká gbé síwájú dáa jẹ̀yìn lọ méjèèjì tá a bá gbéyàwó á wò ó tá a bá pọn ọmọ sẹ́yìn àní rí ìyá ọmọ wòlé ọmọ ẹ̀ làwọn yóò fi máa sọ pé tún rí ọmọ ẹ̀ ṣe nígbà tí ò rí ó ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ló kú ní àmọ́ lẹ́yìn náà kò ní mọ̀ bẹ́jẹ̀ ń jáde nímú rẹ̀ kò ní mọ̀ erékò kò rí ló fi jẹ́ pé tó bá fẹ́ pọnmọ náà gan wàhálà ń bẹ́ńbẹ́ wọ́n fẹ́fẹ́ yí apá báyìí kó tó gbé sí ẹ̀yìn wọ́n ti ẹ̀sán látàlẹ́ yorùbá tó jẹ́ pé àṣẹ bọ́ọ̀lù òun tiẹ̀ tó wọ́n bá já bọ́ọ̀lẹ̀ wọn á ní kí òní tètè ní kinní kan. sùkà pamọ́ síwájú irish ẹnìkan ò ní sọ fún wa pé torí ọmọ ẹ̀ sí bọ́ fẹ́ kí ìṣe ẹ̀wọ̀ ẹ̀ kí ìṣe ọ̀fẹ́ fún ní nǹkan jẹ́ direct ni títí pé ẹ̀sẹ̀ sọ kalẹ̀ ṣùgbọ́n àǹfààní tó wà ń bí ẹ̀yìn ni pé ẹ̀yìn dàbí belt ju kí n lọ ẹnu àǹfààní ẹ̀yìn lọ́bi jẹ́ sí pé áàkì yorùbá ń bẹ náà pé ó ti ẹ̀rọ inú pé ẹ̀yìn dàbí bẹ́ẹ̀d hmm. ṣùgbọ́n ó kú àwọn nǹkan kan tí wọn ò wò mọ̀ hmm. lọ́bi jẹ́ sí pé tá a bá lóbìnrin tó bá pamọ́ síwájú nílẹ̀ yorùbá ń bíbà yìí tó takọ̀ àṣà ilẹ̀ yorùbá yìí ìwọ̀n àgbọ̀n yẹn tó bá yá padà kí ni ìdájọ́ ká takọ̀ àṣà ilẹ̀ yorùbá àgbọ̀ tó bá ti wájú padà sọ nípa báyìí tọ́pìkì yìí wọ́n ní ká sàlàyé nípa al-Islam wal-aada kí الإسلام ìsìláàmù àtàṣà الإسلام ni ìsìláàmù sọ الإسلام àṣà kí تعريف الإسلام كنا نقول الإسلام قال الشيخ محمد بن عبد الوهاب رحمه الله أوقات ما إسلام أوقات توتن وتم وني إمام محمد ابن عبد الوهاب وني واني جنكو الإسلام هو استسلام لله بالتوحيد كوس توحيد يدا ده ولون مسلا بو والانقياد له بالطاعة. كتواسي لهم ما انقياد له بالطاعة بيجي أعمالني. أبوكو سيلون دادا التوحيد في دادا كوبوكوري فري كوتوا سيلون تلين تليلين والبراءة من الشرك وأهله كوسي توتوا كوبوبا بوسة كو نبيه بو أتاوي لبو إسلام من شعب ال ومن شعب الشرك àti gbogbo ohun tó bá jẹ mọ́ ọmọlẹ́yìn àbí amúgbálẹ́gbẹ̀ẹ́ fẹ́bọ̀ ọgbọ́dọ̀ jìnà sí ìyẹn tó ní islam. Mhm. usulul islam wa ususuhu. usulul islam ìpìlẹ̀ islam arkanuhu wa arkanu iman òun náà ni arkanul islam àti arkanu iman nta ti túmọ̀ islam láti sọ pé foundation islam nìyẹn ẹnìkan ò lè ma foundation islam jukọ̀ padà sí di arkanul islam àti àrùkán àlùkùn ọlọ́wọ́ bá ń sọ ọ́nà sọ́tò ìbàjínà àyà kan ọlọ́wọ́ bá sọ pé wà máa umiru illa liya'budullaha mukhlisina lahu ddin. wà máa umiru illa liya'budullaha mukhlisina lahu ddin. مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة هذه كانونيا عن أبي محمد صلى الله عليه وسلم هنا حديث عبد الله بن عمر أن صاحب خالد صحيح مسلم هنا عن أبي صحيح بني الإسلام على خمس على أن يعبد الله ويكفر بما دونه وأقام الصلاة وإيتاء الصلاة وإقام الصلاة وإقام الصلاة وإقام الصلاة كما تشون لك كوي وإيتاء الزكاة كما هي الزكاة وحج البيت كما تحج وصوم رمضان كما دعوة رمضان متفق عليه أو أن صحيح البخاري صحيح المسلم نعم أركان الإيمان سورة النساء آية 136 ولهم في أركان الإيمان وعمدا بدأ يقول وكمل سبنا وبي الإيمان بالله اللهم بسط يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا ومن يكفر بالله بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ومن ضل ضلالا بعيدا ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل فقد ضل ضلالا بعيدا ususul arkan al-iman ni àwọn ususul islam níbo láti máa mú islam masadir al-islam al-qur'an wa sunnah sahiha wal ijma wa qila al-qiyas wa qila ghayru dhalik láti máa mú islam mo ti fẹ́ mú islam rẹ ní ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹnì kan ò ní sọ pé bàbá wa bí wọ́n ti ṣe nìyẹn ìyá wa ìlú wa àdúgbò wa eléwọ̀n ìṣe islam ibi tá a ṣe mú islam nìyẹn. مصادر شروح الأدلة وبيانها نعم جاك الله سيبي خصائص الإسلام àwọn nǹkan tó jẹ́ pé Islam nìkan ló ní ẹnìkan ò bá ní bẹ́ẹ̀ nìkan bá ló wọn ọba ní ń bẹ̀ kò lè jẹ́ tiẹ̀ yóò kàn sí wàhálà lásán nínú àwọn khasa'is al-Islam ọ̀pọ̀ ṣùgbọ́n díẹ̀ ń bẹ̀. al-awwal innahu huwa dinu sahihu inda Allah. àwọn ní al-Islam huwa dinu sahih ó lẹ̀ sìn tó jẹ́ authentic din religion ọlọ́run bá sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam. inna ad-dina 'inda Allahi al-Islam. nínú àwọn àkàtà ìtòlù islam òun náà ni annahu dínú sàmà ẹ̀sùn tó jẹ́ sí pé bójú bá rí kẹ́ni ó ṣe kẹ́ni kọ́nà ọjà kẹ́ náà hmm. àyùmọ̀yé nǹkan tó jẹ́ sí pé sẹ̀ríà islam kọ́ wa ọlọ́run gán ṣe bẹ́ẹ̀ fún wa mo fi yín lẹ́ẹ̀ mo rọ̀ ọ́ fún yín ẹ ní wàhálà ẹ lè fi pé ẹ lè fi tán ẹsùn tẹ ẹ bá lágbára níbẹ̀ foundation ìdí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam ma amartukum ma nahaytukum anhu fantahu wa ma amartukum bihi fa'tu minhu foundation ni anábìá ni sallallahu alayhi wa sallam kó nǹkan tí bá ní ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ má débẹ̀ o ṣùgbọ́n tí mo bá ní ká ẹ ṣe lágbára ń bẹ̀ ìtẹ̀ lè ṣe ń ní ká ẹ yẹn ní pé islam àlè ṣètà á ṣètà bá lè ṣètà yẹn ní ẹ̀sìn bójú bá rí tẹnu ọ̀dà fẹ́ bọ́ọ̀ bá rí lè mọ́mù àbọ̀bá rí kan náà àwọn àfa ọ̀yà bá ọ̀sáàgùn wa tàjùdín lápèjúwe wọ́n kí sọ̀lá ti àásìrì wọ́n kí sọ̀lá ti gbóhùrù tán báyìí kí wọ́n á lóòrù tán wọ́n wá yẹn náà fìlà lẹ́yìn wọn ò sì yàn nílé náà wọn ò yàn ní mọ́sálásí wọn ò yàn nílé má lè bẹ́ẹ̀ lé wọn ìgbé àwọn afáàyàn ò dàbí wọn ò ṣe yẹn náfìlà ń tiwọn má lẹ̀ wọn bóyá ọwọ́ sọ́dọ̀ wọn jọ yọmúlẹ̀ ismail ọjọ́ mọ́ndé àbọ̀jọ́ àkànní òun sì gbà àwẹ̀ àwọn òṣèké ni wọ́n gbà àwẹ̀ mú àtúndì ẹ̀kọ́ àwọn ará ẹgbẹ́ yẹ àwọn àfáàrùn súnà yìí sin lọ́n dáadáa wọ́n kàn máa tú káàkiri lásán náà ni alùpà alùpà alùpà alùpà náà ẹ̀yìn hasan lálẹ́kọ̀ hasan lálẹ́kọ̀ ni ẹ̀yìn sẹ́sìn tó nǹkan wọ́n sọ bẹ́ẹ̀ ọmọ ntọ́fà tí ò gbogbo kíni tí ò gbogbo àwẹ̀ ọmọ ntọ́fà tí ò gbogbo àwẹ̀ bóyá ìgbà àwẹ̀ yẹn lọ́lá jù fún ju kọ́ gbà àwẹ̀ lọ hmm. tútù nìyẹn ìgbà mi àmọ́ wà ìmọ́gbà àwẹ̀ ọgbàlá dáa ju kíkọ gbà àwẹ̀ náà fìlà yẹn àfáà kan yanu pé ha sísun lórí bẹ́ẹ̀ ah, ah. bẹ́ẹ̀ ni àwọn àfáà pọ̀ mọ́ríkà ti dáwà yìí dáadáa lọ bá wọn wọn ṣàlàyé ẹ̀kọ́ ìyẹn lè má gba àwẹ̀ Monday àtijọ́ àlàmísì tí ó sì ní ládájú pé kọ́ gba àwẹ̀ Monday àtàlàmísì ìjọ náà lọ hmm. torí pé àìgbá rẹ̀ iṣẹ́ tó torí ẹ̀ má gbà ọlọ́lá ju kọ́ gba àwẹ̀ rẹ̀ lọ. lóbi jẹ́ kíkẹ́ àtàmáhà ìsìláàmù lónìí yẹn. ló fi jẹ́ sí pé àwọn oríṣiríṣi àwọn ẹ̀rí lọ́pọ̀ ń bí léwìn àrí hadith eh, ọkùnrin kan tó sọ wípé aláhùnmá ń ta abudi wà á nàrọ̀ aláhùnmá ń ta abudi wà á nàrọ̀ book. ọkùnrin náà hadith ọwọ́ bukhari àti muslim ó ní ọwọ́ muslim ó ní gbà mi nǹkan rẹ̀ ká sọnù nǹkan ọgbọ́n ẹ̀ sọnù akúnyàn wá káà rẹ̀ káàkiri kò rí láti bí oṣù mẹ́ta ó lọba yà tí mọ́tàlá ti mọ́tàkàzì ń bíbáyì lọ́ba tí fáǹsára lọ́ba sùn náà tí ó jì lọ́ba wòtá lọ́ba bá ká rẹ̀ kí gbé síbẹ̀ wọ́n tún bá a pọ̀ ọ́. awúwà ọwọ́ òkè dáadáa ju bó ti fi ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. sọ̀rọ̀ kò wọ́n ọba. anabi wa kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ arákùnrin anabi ní lọ́lá aṣáàdù farahan ó ní ọlọ́run dunú sọkùnrin ju bí ṣe kódà tó bá jẹ́ sí kó bá sọ pé Allahumma anta rabbi wa ana abduka ọlọ́run dunú sí ju bí ó sì dunú sí tó bá wí kọ̀rẹ́tì gan la. lọ́lá wa aṣáàdù farahan. torí pé aṣáàdù tó wà ń bẹ̀rù wíwá wípé kò kò ahán ló sì sọ hmm. ìtọ́lọ́run rẹ̀ ní ìdílọ́bì ẹni pé kó dúpẹ́ hmm. kó fi taratara dúpẹ́. ọ fẹ́ fi gbogbo ara dúpẹ́ ló sì sọ hmm. kọ̀ wá sì sọ lọ́dọ̀ ọba etí tẹ̀yìn ló ti sì ara sàmá hàtòlè ìsìlámù yẹn hmm. bí yàrá bá sọ ọrú ẹ̀ nílé ayé ń bí báyìí sọ́bí ènìyàn kan mo sì sọ ni kò ní gbàgbé ẹ̀ yóò kí ni kò sì sọ ah. bá sọ ńgbà tó hún lọ́wọ́ fẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi ẹ̀rí wà fún mọ́jà àwọn ẹ̀ púpọ̀ nínú àwọn kàtọ́ ìṣẹ̀lẹ̀ Islam òun náà ni dúnú lè yusuf ẹ̀sìn ìrọ̀rùn ẹ̀sìn Islam yuridu Allahu bikum al-yusr wala yuridu bikum al-usr. yuridu Allahu bikum al-yusr wala yuridu bikum al-usr. nínú àwọn ẹ̀sìn àti bẹ́ẹ̀ fún Islam òun náà ni pé ẹ̀sìn tó sí pé gbogbo nǹkan lọ́wọ́ ń bẹ̀ gbogbo àlàyé nǹkan tó bá fẹ́ gbọ́ níbẹ̀ ní ìṣẹ̀rẹ̀ Islam bí ọba àmàdé ni ojú kọ̀ jẹ́ sílẹ̀ gbogbo àlàyé nǹkan ayé àti tàbùkìyàmà ní gbọ́nà ẹ̀sìn Islam. dínú fi hi bayanu kulli shay. ẹ kí ló fẹ́ fi àyà ọlọ́run ọba tó sọnù sọ́ọ̀tì lànàm àyà tàkì yìí kí ló fẹ́ fi ṣe mo lọ fẹ́ jù sí. ọlọ́run ọba sọ pé wa ma min dabbatin fil ard. wa ma min dabbatin fil ardi wala ta'irin yaqiru bi janahihi. ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون القانون الإسلام أسدد إلى تقوي على ما خصائص الإسلام متى لوكا tó ṣe déédéé làákàyè tó pé. ọ̀tàkùn làákàyè. kul huwa Allahu ahad uh-uh. tó ṣe déédéé làákàyè tó pé àbí òsè. ó ṣe déédéé rẹ̀ náà. ìsìn islam ṣe déédéé làákàyè kódà islam wọ́n encourage làákàyè púpọ̀ ṣùgbọ́n làákàyè tó pé ní ẹ̀ ń bá sọ̀rọ̀. ọlọ́run bá sọ pé ha

sẹ́mà ní ẹ̀sìn àròjinlẹ̀ mẹ́rin mi ò máa rò pé gbogbo tẹ́ ń kà pé àkàsọ́ ẹ̀sìn ìsìlámù ń bò làwọn mùsùlùmí wá wà. mùsùlùmí tó bá lu sẹ́ríà yọ ọmọ pé ẹ̀sìn bá a sùn. ọlọ́run bá sọ nínú suratul Hashr àyà kejì pé fa'tabiru ya ulil absar. fa'tabiru ya ulil absar. àbùsọ̀rù lọ́lọ́run pè kì í ṣe bá sọ̀rù mélòó lónìí méjì pé náà àyìn náà nìlá àti àmọ́ lójútọ́ pọ̀ tó bá jẹun báṣù báṣù ni ó jẹ orí na dáadáa ẹ̀rí pé mo sọ fún wa pé thirty one kókó ọ̀rọ̀ ló lórí tọ́pìkì bá a bá tún fún lójú sí padà tí yàn tún fún ní àbùsọ́ọ̀rù sí ó lè wọ hundred mile lọ. bẹ́ẹ̀ ọmọ lọ bẹ́ẹ̀. àyìn tí ìyàwó ronú jinlẹ̀ ló mú nǹkan jáde sọ́dà ẹ dákun mùsùlùmí tó jókòó lẹ́yìn tẹ́ ajọ jókòó yìí èwo ni wa ló ti ẹ̀dá jókòó lọ́jọ́ kan tá à ń dá jókòó lọ́jọ́ kan tá à ń ronú lórí iṣẹ́ wa tá a jẹ́ professional lórí. engineer àbí náà lẹ́yìn ìjẹ́lẹ̀ jókòó mi ò mọ ọmọ kan wí ni ó tí mo gbà á tó alhamdulilah ìjẹ́lẹ̀ jókòó ẹ níbi ten minutes fifteen minutes twenty minutes lójúmọ́ fẹ́ràn ronú nípa sẹ́yìn a ṣe bẹ́ẹ̀ lọ́fà tá a bá ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀kùn sì fún atọ́pọ̀ hmm, hmm. ojú kan náà tó wà láti twenty years ago ṣọ́ọ̀bù kékeré náà lọ wà ah, ah. ojú dédé mihrabu ìmọ̀mù wa gbà yìí. kò tó gan. láti twenty years ago bẹ́ẹ̀ náà ló ṣe wà. tó o bá ronú dáadáa tó o ṣe bá sùn dáadáa mo rò pé tó o ṣe bẹ́lọ̀n dáadáa mo rò pé ó jìnà sí. ó ti gòkè jù bá ń lọ. fàtàbírù ẹ̀sìn islam ẹ̀sìn ní ká ronú ká ṣe. fàtàbírù ulil absar. bẹ́ẹ̀ni tó nípa báyìí ara àwọn khasa'is al-islam nìyẹn nínú àwọn khasa'is al-islam òun náà ni alikamal afa kamal náà sì wà mí báyìí alikamal ẹ̀sìn islam ṣe kíni ó pé kò sẹ́sìn kankan tó pé anabi musa ṣe tiẹ̀ tán anabi isa gbé ọba gbalẹ́gbẹ̀ẹ́. Hmm. ولأحل لكم بعض الذي حرم عليكم ولأحل لكم بعض الذي حرم عليكم نبي عيسى عن صبان فهم ما يسرى ولأحل لكم بعض الذي حرم عليكم مدلة واس láti gba lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ kí ní ilé pọ̀ jẹ́nba yẹn gbomi sí díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n Islam káàmì ó ti pé tán lẹ́nìkan bá dé tó fẹ́ fi nǹkan kan kún un yóò ti hàn kó tó fi kún pé àfikún ló mú wa kì í sára ẹ̀sìn. islam kan yọ yọ yọ kúrò la bí ẹyin ni yọ yọ kúrò lára islam rẹ kò ló dúró. ọlọ́run bá sọ pé aliyahu ma akimal tó lakum dinakum. aliyahu ma akimal tó lakum dinakum. Ah. wa atmamtu alaykum ni'mati. ورضيت لكم الإسلام دينا. ẹ̀sà tí ń bẹ fún islam tó jẹ́ àwọn ìròyìn ó náà ní alisnat ìsinad confession kò ní ìsinad àsàtà afẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà kò ní ìsinad ẹ ò rí nǹkan àìbí ló ti máa gbọ́ kò ní ìsinad nínú àwọn confession láti ní pé ó ní ìsinad kí ìtumọ̀ ìsinad àwọn tó kí ọmọ gbẹ́kẹ́ náà kò ní ìsinad tí ń gbọ́ bá wọn. ìsinad ni pé bí ọ̀rọ̀ rẹ tó gbé wá yìí ọ̀nà abo ta lọ lọ́kọ̀ tó wà wá ọlọ́kọ̀ wo ló ṣe kí ọ̀rọ̀ rẹ yìí wá. kí ló kọ ọba èkó eh, eh? ọba ẹlẹ́kọ̀ àbí ààrẹ èkó àti olú èkó ọsọ báyìí ní ọ̀dọ̀ tiwa ń bí báyìí nínú eh, ìran tiwa yìí kò sẹ́ńtẹ́ ọ̀bẹ̀rẹ̀ rè pé ń ló ṣe gbà wá kò sì wá nínú èdè nínú àṣà Islam nìkan wá change sáà tó wá àfa wa àgbà islam wọ́n ní wàlìsínà. mi kò sọ ìṣèhádé ilẹ̀ hùmà. wọ́n ní kẹ́ ẹ lọ́ọ́ mọ̀ pé ká máa sọ pé ọlọ́kọ̀ òwú lọ́ wa ọ̀rọ̀ yìí wá ká máa ṣàfihàn rẹ̀ pé kí ló kọ ẹ̀yìn jẹ́ kí ló kọ bàbá ẹ̀ iṣẹ́ kí ni ń ṣe bó lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe rí sí sọ́lẹ́sìn àbí ọ̀lẹ́sìn tó ń súnà ní àbò ń dídíà. mi kò sọ ìṣèhádé ilẹ̀ hùmà. hùmà yìí nìkan ló nìyẹn táwọn kan fẹ́ wú dànù pé àbọ̀dọ̀ máa sọ̀rọ̀ ń dídíà mọ́. ìsìnáàtì hmm àwa la ní ìjọ ànábì ni ẹ ń bá wọn fún wọn jẹ́jọ ànábì kó pé kálukọ́ sọ tó wo gbogbo yẹn láàmà gbọ́ tiẹ̀. òfin náà ìkànnì ni. wa huwa min khasa'is al-islam abẹ́rẹ́ni. thumma huwa fil islam min khasa'is ahli sunnah. ahli sunnah nìkan ló tún wá pa lọ́pàtàkì kínní ń dáadáa jù. Hmm sọba ti lẹni sọ pé hadasana hadasana fúnra àbí sọ pé hadith rawahu Bukhari ah, sufi ìwé ni a máa sọ pé rawahu Bukhari ah, tẹsí ìwé ni a sọ fún ọ pé rawahu Abu Dawud wọn gbogbo nǹkan bá wọn kàn wọn dín wọn wọn fi kí ni àní qala Allahu qala Rasul qala Rasul sallallahu alaihi wa sallam ọba ahlu sunna lónìí ká máa ọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣàkóso sọ́dọ̀ sínú ẹ̀sìn pé ń bo lọ́gbà wá ìṣú àwọn ọmọkùnrin mẹ́kọ̀ọ́ lọ́gbà wá ni. Mm. àbáwọn olórí pípé tá a bá wá rí pé lórí pípé ni a lè lò rárá báwọn ní ìmọ̀ hadith ṣe gbé kalẹ̀ náà ìyẹn bá ní nínú àwọn akásọ́ ìṣẹ̀lẹ̀ islam ti alimoruna ẹ̀sìn islam ọba gbàmú ọba kòkó mu ọba ọmọdé mu ọba gbalagbà mu gbogbo tí islam mú wa lọ bá gbogbo kíbi tí ọba dé mu mọ̀nsọ́lọ̀ kan bí kan wáyà bí ọjọ́ mélòó kan sẹ́yìn náà ni mo ní ara àwọn ọlátọ́lọ́ fún wa ní islam ni pé àní yúnífọ́ọ̀mù kàtó kírun kò sí yunifọ́ọ̀mù kàdó jù. kò sí. èmi náà lẹ́jọ́ kò kàlánkì ní gbogbo yẹn lọ ìfúnla ọjọ́ra wọn ẹ̀wù ọjọ́ra wọn ṣòkòtò ọjọ́ra wọn bàtà náà ọjọ́ra wọn. kò sí yunifọ́ọ̀mù kàdó kí o. tó bá yẹ kó yunifọ́ọ̀mù bá wà ní bóńbólá kò gbà sálọ máa ímpọ̀tì aṣọ rárá wá ní. ibi à ó sì dáwà lójú pé tí yunifọ́ọ̀mù bá wà fún un aṣọ tí ń bẹ láyà nẹ́bí náà ni wọ́n rẹkọmẹ́ndì fún wa pé ọ àwọn àmọ́ bọ̀ àwọn mọ́sálásí àwọn àmọ́ bọ́ sókòtò lẹ́ẹ̀ta bá dé mọ́sálásí àróró kátó kí. wàláhì mùrúnà kò sẹ́sìn kankan tó ní irú ẹ̀ jù báyìí náà lọ gbogbo àwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn òkè àtẹlẹ́sìn ìsàlẹ̀ gbogbo wọn ní yúnífọ́ọ̀mù fẹsẹ̀ tó ìbá ń lọ àwọn mùsùlùmí náà ti gba wèrè jọ sunday báyìí o. àwọn náà gba yunifọ́ọ̀mù. àwọn náà ti ní yunifọ́ọ̀mù fún. jọ sunday ọbọlọ wọ ọba ti wọ funfun ó lè jáde nínú ilé àdúrà yìí come with white cap and white jalabi. wàhálà nù o ah, ah. eléyìí tá à ń sọ yìí kálí bá a máa gbẹ́sìn islam àwọn tí wọ́n ń gbogbo bídí àwa yìí wọ́n fẹ́ sẹ̀sìn islam di tí ọ̀bá gbà mú mọ́ yìí. ààrẹ tí wọn yúnífọ̀mù white lọ kí ni ìjọ sunday sunday tí wọ́n máa ń sẹ́yìn nìyẹn tí wọ́n máa wòye pé wàhálà wàhálà wàhálà ìsìnkú gan pọ̀ abáwọ̀ white ní ìsìnká tó dé àtúnfọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń fọ́sọ. àwọn tí aṣọ tó bá wà láwọ̀ lọ́mọ agbada ni ọwọ́ njẹ làbí àná ọba àwọn agbada mẹ́fà lera wọn. ọ̀rọ̀ ọlọ́run ó tù bá mú ọ ọba àwọn ọkọ wọ gbogbo ẹ kọ olú dẹdẹdẹ kọ kàn dúdúdú tó o sáfi bontọ́ lọ ní ogbò tó ọba kí ìrìn ọlọ́run ọgbà lọ́wọ́ hmm. náà nípa báyìí ara mòró náà tó lè ìsìlámù yẹn ìsìlámù ẹ̀sìn jẹ́ sí pé ọba gbà mú ọba kòkò mọ̀ náà nínú àwọn ọlá inú àwọn ẹ̀ka tí ń bẹ fún ẹ̀sìn ìsìlámù ká tún rí òun náà ni <clears throat> alikama ẹ eh, asabat òun náà ni pé ẹ̀sìn Islam ó stable kí ẹsìn tí máa yí padà rárá sọ pé báyìí o láyé ànábì alayhi salatu wassalam wọ́n nígbàgbọ́ pọ̀ ń gbà náà tí wọ́n bá kírun tán asàfùlọ́ àmẹ́ta ni a máa ṣe wọ́n náà máa pè sún náà ní asàfùlọ́ asàfùlọ́ asàfùlọ́ Allahumma anta salam àwọn àmà balẹ̀. àwọn akótó ní sita àwàyè ẹ̀ṣẹ̀ ti pọ̀ ìṣẹ́jú pọ̀ mẹ́ta ọ̀ràn mọ́ ẹjẹ́ afọ́jú méjìlá mọ́kànlá mọ́kànlá lọ́dà ẹ̀sìn Islam tàbá àti wà fún kò sí bá yí padà ìtọ́ wà náà ni ọmọ wà ló fi jẹ́ títí àwọn ayé alukóran sọ́tò fàátìr àbí sọ́tò fàátìr àá sọ́tò fàátìr olùkà sọ́tò fàátìr sọ́tò fàátìr ayé àfọ̀tì tírì ọlọ́mọba sọ pé. استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا ولن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تبديلا أما تبديل تبديله ولن تجد لسنة الله تحويلا ولن تجد لسنة الله تحويلا ألو كي يا تبديلا أتي تحويلا نعم àti nǹkan tó tún yàtọ̀ sí dáwé nínú àwọn nǹkan tí ìsìláàmù nìkan lónìí tẹ̀sí kankan ọ̀gbà ní àwọn àkàtọ́ àyè. ǹjẹ́ ká sọ̀kalẹ̀ síbi àlàáda àṣà wàlẹ̀ ọ̀rùfù àṣà àṣà la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ báyìí kí ni definition ẹ̀ ní ìlàlọ́wọ́ àlàáda táwọn pè ní àlàáda mà àkúrúdà tún. nínú àlàáwùd wọ́wọ́ ṣèkọ́rọ̀. ǹjẹ́ ń pè ní àáda ní ká máa sin nǹkan gbogbo gbà àti tá a bá ti sin nǹkan gbogbo gbà yóò di kí ni yóò dá sàmà lọ. ló fi jẹ́ sí pé àáfàá àtọ̀ bá dá kẹ́ńdé débi à ọ̀fẹ́ tó débi à wọlé nù rẹ̀ yóò di tí wọ́n rò pé sún nà ní padà. gẹ́gẹ́ bó jẹ́ sí pé àwọn àṣàkáṣà tó bá wọlé tá a bá ti lè dá kẹ́ńbẹ̀ yóò di àṣà tí àwọn èèyàn gbà tí wọ́n gbà wọlé padà tí nǹkan kan bá ti wọlé ká tètè máa gbé òfin kan dáa kí ni yóò dáa kó tó di àwọn èèyàn gbà wọlé. ìjẹ́pẹ̀ ní àṣà òun náà ni tó ń tó ń rìkì tí ara rẹ̀ náà ìjẹ́pẹ̀ ní àwọn orúkọ bákan náà náà wọ́n sèrè àhán wọ́n sèrè àhán. ó wà máa olùfàhù ó wà máa olùfàhù mùsùlùmá. ó wà máa alifahu mùsùlùmá. alifahu mùsùlùmá. òun náà ni wà máa alifahu mùsùlùmá àwọn wà láì safar. من أمور الدنيا من غير حضر من الشارع سواء كان قولا أو فعلا أو سلفا. جنب ناسا definition rẹ̀ nù sẹ̀ríà ọ̀nà nìyẹn. Ma alifahu Mustama. òun náà ní tí àwùjọ kan bá sábà tó ti mọ́ wọn lára. kì í ṣe nìkan o àìsàn pé lápèjúwe nísìn fẹ́ràn kọ́ máa wọ àbí ọ fẹ́ràn kọ́ máa tó bá fẹ́ jẹun. kọjá sí pé ẹran ni yóò kọ́kọ́ jẹ kó tó jẹun àṣáájú ẹni A ní ájànú sẹ̀ríà àbí inú ẹ̀sìn àtìlẹ́gbè ní ọ̀rùfù A ní ọ̀rùfù nínú ní ádà nínú ẹsìn náà sóyè wà báyìí òun ló ní fún ẹ ṣùgbọ́n tó bá pé gbogbo àwùjọ pátápátá làkọ́kọ́ bí tọ́ bá ti fẹ́ jẹun ẹran ló kọ́kọ́ jẹ ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ pípẹ́ ẹjẹ́ ń ju sí bákan náà ewu lọ́dára jù hmm. ogun jẹ kalẹ̀ ọdẹ fẹ́ràn síbẹ̀ ewu lọ́dára jù kàkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ewu lọ́dára jù. ọ̀fẹ́ wo ẹni tí ó máa yé jẹ dáadáa náà tó wà níbẹ̀. àfà ẹ̀ẹ́dẹ́ dé gíláàsìs ni ẹ̀yin náà náà ewu ni ẹ̀yin kọ́kọ́ máa ń ṣe oúnjẹ lẹ kọ́kọ́ máa ń jẹ kẹ́ẹ́ tó jẹ náà ewu lọ́wọ́ yẹ kí ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó ń jẹ náà ni. oúnjẹ náà ni tó tẹ́ bá jẹ nítorí tẹ́ fẹ́ jẹran tí tẹ́nìkan dé tó gbé mọ́ ìwà ìwà fẹ́rẹ́sì. èwo ló pè yín. èyí tó dáa jù ni kéèyàn kọ́kọ́ jẹ èyí tó dáa jù nínú oúnjẹ rẹ̀. sọ̀rọ̀ ọ̀mọ̀ ọ̀mọ̀gbà tó kú gan. ó lè jẹ ó lè jẹ gbogbo oúnjẹ wàhálà tán kọ́ wá kọ́ fẹ́ jẹran kíkú sì dé ọ̀rẹ́ ran jẹ́ ń ẹ mọ̀ pé àṣà ti bá ti ń bẹ̀ ni. <laughs> tá a bá sí làákà ìwà dáadáa mà pé nítorí akọ́kọ́ sí lásán kí ló ń kí ló ń dà má bẹ́ẹ̀ náà nínú ilé wa dá nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá ní ká máa pè wá ní kọ̀ọ̀kan jáde ní ìsìn ẹ̀ rí i pé àkìsù sẹ̀rí àlámà mú wa àkìsù tí ìsìlámù mú wa láàmà ṣe torí pé àṣà yẹn ti wọlé sí wa lára ó ti bẹ̀jẹ̀ gbogbo ẹni tó ní sitting room and bedroom kọ́ náà wẹ̀ sókè ní nàìjíríà òye kù ẹnìkan péré náà mo ní oní bedroom and sitting room ọ̀yà tí ò sí ni ọ̀rẹ́ ah. ẹ̀rín bedroom tuntun ewu lọ́jọ́ ara jù náà bedroom yẹn àti sitting room yẹn ewu lẹ́tún sí dáadáa jù sitting room ni a máa tún ṣe jù sẹ́ẹ̀rì ah. níbo ló yẹ ká tún ṣe jù jàmá bedroom yẹn àṣà lọ́ba jẹ́ ajọ́ níbẹ̀ o bó ṣe jẹ́nu tọ́ba wù ọ́ tọ́ba délé lọ́túnlé ẹ̀ sí ọ̀gá tó dára jù làá fi kún yàrá tiwa bẹẹdúrúmù yẹn fi tí ó bẹ́ẹ̀ mọ́sà náà ìkùn ẹ̀fẹ̀ kùn ìjọba lé ọ wà báyìí ìjọba wa jókòó níbo là ń gbé jù ebi yàrá là ń gbé jù bẹẹdúrúmù ẹ̀ fìtì rúmù lọ tí ó wọ àwọn àṣà ibi tí nǹkan wà ní bàbá wọnú àṣà lọ ní ìsìn orí nǹkan pọ̀ nílẹ̀ tí ó yẹ sí pé ìmọ̀lẹ̀ Kùránì ìmọ̀lẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam yóò jọ máa yéèyàn pé ah, ah, àti orí àṣàṣà ti jó ti gba ọpọlọ rẹ jẹ báyìí kọjú ọmọ ń tọ́tọ́ wa. tí koran bá ń sí pọlọ tí bá ń sílẹ̀ kan ọpọlọ wa tí sunna nabi bá ń sí payọ́ kan wa yóò máa yé wa pé ah alhamdulillah alladhi hadana li hada. alhamdulillah. so lásán kọ́lọ́run ọba sọ pé ànábì في وما أرسلناك إلا رحمة للعالمين لا تقع وما أرسلناك إلا رحمة للعالمين لا تناقى نبي علم بالمؤمنين رؤوف رحيم لا تقع بالمؤمنين رؤوف رحيم بين دوب آيات الله نفع بين آسا definition rẹ̀ òun náà lágbọ́n ni òun náà ni má alifahu mujtama'un. walaysa fadlun min umuri dunya min ghayri hadrin min shari' sawa'un kana qawlan aw fi'lan aw tarka. definition nìyẹn mi ò ní ìdí kí n máa túmọ̀ ẹ̀ lọ tá a bá ń kọtíra àbá nǹkan ọmọ ilé ẹ̀kọ́ rẹ́gbẹ́ lẹ́fù tó ga gbogbo kálukú wà èèyàn máa sọ pé èwo ni tárùkù èwo ni fẹ́hẹ́lù èwo ni kọ́wùlù ẹja ti bẹ ẹja ti àdé máa ń bẹ̀ ń tiẹ̀ tó yọ àwọn bá náà. ìyàtọ̀ sí mi láàrin ọ̀rùfù àti àádà ọ̀rùfù àṣà òun náà ni tó jẹ́ sí pé gbogbogbò lọ́gbọ́dọ̀ máa jẹ́ àádà ó lè jẹ́ àṣà àdáṣe ó sì lè jẹ́ àṣà gbogbogbò sọmárì yìí fún bẹ́ẹ̀ náà àwọn àfa onímọ̀ kan náà àwọn fíkà àwọn fíkà wọn ò sòpin aláàrin méjèèjì wọn ní kankan náà méjèèjì ló fi jẹ́ sí pé kọ́ ìdá fìkà yìí yàtọ̀ àwọn àfa àgbé wa wọn ní al-aadatu muhakkama wọn sọ pé al-urfu muhakkama tó o bá ti lọ wo náà àyà lọ Quran mi ò rí àyà àdà ń bẹ ṣùgbọ́n àyà àwọn orúfò pọ̀ nínú àlọ́ Quran nígbà àwọn agbófin wa àwọn àyàlà àádẹ́tú ìyẹn làwọn afáà fi sọ wípé àwọn onífíkè àwọn afáà míì wọn ò sòpinya láàrin àádà àti kíni àti àwọn orúfò wọn méjèèjì kankan náà tí káwa náà ṣe bẹ́ẹ̀ ni àbíká sòpinya ti wáyé kájọ ìwọ̀n ni àbíká sọ pé ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀. ẹ ti tiẹ̀ dáhùn yóò báwo tiẹ̀ lókun yà ń tiẹ̀ àṣà náà ni kí ni àṣà ń jẹ́ wọn ò mọ̀ pé ẹni tó bá ń dá tiẹ̀ ṣe àṣà náà àbí ẹbẹ́ ní yorùbá mẹ́tẹ́ẹ̀tì mi ní yorùbá ẹni tẹ́ gbọ́ yorùbá ẹ bá ń túmọ̀ yorùbá mìíràn wà fàṣà ìṣe ìṣe bó kírun ọlọ́sí ọlọ́sí ìrún náà ọlọ́sí ìrún ọlọ́sí nǹkan ìfẹsìfẹ̀sọ so nípa báyìí ẹ jẹ́ ká jọyìn wọn ká gbà pé àtàṣà àti ọrùfù àti àádà táwa wá fẹ́ máa túmọ̀ rẹ̀ ní èdè tiwa kákúkú máa pè ní àṣà. torí pé bá a fẹ́ túmọ̀ ẹ̀ gan lọ́tọ̀ àyàn ní yorùbá ní ìta abẹ́ fi tú èmi ọ̀mọ́ ó lè wá o àwọn tó gbọ́ yorùbá lè wà lálẹ́ mọ́tò ọba ti wọnú àṣà tó bá ti ń wá gbólóhùn yorùbá nítorí àtàṣà tó yàtọ̀ sí àṣà lọ ó ṣeé ṣe kó o jìn sọ́fìn ẹlẹ́bọ torí pé àṣà àtẹ́bọ jọ sínú ilẹ̀ Yorùbá wa yìí àṣà àtẹ́bọ à wọ́n kí òkú pọ̀ o. wọ́n ní nǹkan ṣe láwọn ara wọn. ẹbọ àtàtà wọ́n kí òkú púpọ̀. nígbà tá a bá ń wọnú àwọn ìsáǹpù yọmọ yìí wa ìpè àwọn àṣàlẹ̀ Yorùbá ìpìlẹ̀ rẹ̀ ní pé tó bá ti dé wa bọ̀ kọ́kọ́ yẹ̀wò ni hmm. mọ́ gbàlẹ́ ọ̀kan náà torí pé n tó pòdúùsì àṣà yẹn kì í ṣẹ̀sìn ìyẹn láàfin máa gbọ́ inú kókó tí ń bọ̀ wájú bákan náà. nípa báyìí eléyìí bá nù kákí wà báyìí. masadiru al-aadati wal-urf. níbo ni ẹ ti mú àṣà wá kí ló ń pòròdúsì àṣà ẹgẹ bá a ti mọ̀ pé bíi tá ti mú islam kitabu sunnah níbo la ti mú àṣà náà òun náà níbi tí wọ́n ti mú lára àwọn ibi tí wọ́n ti mú àṣà al-aqlu wal làákàyè lásán a máa gbàṣà wá. ẹ mélòó lẹ́yìn jẹun lójúmọ́ àṣà. ọ fẹ́ lágbárí fún mi ọmọ yìí ọ rò pé ọ rò pé bóyá tó ń bá níye tí gbogbo ayé ń ni bóyá máa lórí ẹ̀ tó ń ẹ̀ẹ́mélòó lẹ́yìn lójúmọ́ bẹ́ẹ̀ bá pa lọ lọ lọ bó o bá yí padà ìyàwó rẹ̀ ó ọ lórí padà ah, ah. ibi fẹ́ fún jẹ pa ẹ̀mẹ́ta gbogbo ayé máa ti kí ni mẹ́jọ ìyẹn Yorùbá àti Áfíríkà ń dúbà bínú bá ti pa àyàn kí èèyàn ti kí ni ìdí ìṣẹ̀lẹ̀ àwọ̀ èèyàn o èso ń jẹ àárọ̀ o èso ń jẹ ọ̀sán o èso ń jẹ alẹ́ o yá ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum tọ́lọ̀ ń wí nìyẹn o mo wá ní àdìsí tó ń jẹ àárọ̀ wà <laughs> oúnjẹ ọ̀sán wà oúnjẹ alẹ́ wà àmọ́ àṣà ló kó bá wa níbẹ̀ lọ́wọ́ ti mọ̀ pé tá a bá program ara tá a bá sì wo nínú tó jẹ mọ́ ẹ̀ẹ́d kò fún fún wa pàápàá jùlọ oúnjẹ àárọ̀ tó ń ọ̀sán ah mm. bricklayer bricklayer carpenter furniture plumber tí ń ṣiṣẹ́ nínú òrùn kárí tọ́wá jẹun láàárọ̀ láago méjì àbí mẹ́jọ ẹ wá lọ́dọ̀ aago méjì kò tó jẹun padà ah, ah. àṣà sì ń dá àwọn náà láàmú dì sìn báyìí náà ẹlòmínú ò ní jẹun yóò pè wọn tó sì pé ìyá sì ń jẹ lọ́wọ́. ó ti ra bẹ́ẹ̀ rí ọ̀sán dání. àṣà ló kó bọ́ bá mi àfikọ́ ya padà kọ́ padà sínú kí lọ́lọ́run wú kí lànà ti ara rẹ̀ ó yà dáadáa ọmọ tó tọ́ ọmọ lọ́mọ jẹun gbàtí bí bá ṣe gíní gbàtí gbọ́ kọlọ̀ ọ̀gbẹ̀n sóòtì tí bó ti jẹun àárọ̀ kò sí kò sí nǹkan kan ebi ń pa mí ni tí bó bá ṣe gbọ́ kọlọ̀ ọ̀gbẹ̀n àṣàníyàn àwọn àdánwò àṣàníyàn nípa báyìí làákàyè òun náà ni kan nínú àwọn nǹkan tí wọ́n fi ń gbé àṣà wa làákàyè wa mẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-taqlid at-taqlid at-taqlid ká máa ṣe bí ẹni ká máa kọ́pì kama àwòkọ́sì ọwọ́ àánú ti ń gbàsà wá àbí bẹ́ẹ̀ kọ́ ni hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti fẹ́ dá sàmà wa lọ́wọ́ tán báyìí níbí báyìí àwòkọ́sì lọ́fà bóyá lẹ́kọ̀ọ́ ni o àbí nísàlẹ̀ lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ náà ni o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wọlé sí wa lára àwòkọ́sì ló gbé wa ó ti wá fẹ́ di àṣà táwa mọbi táyà sí ma ọ̀pọ̀ o ó wà lára àwọn ẹlẹ́sìn bí ustaz wa tajudeen bí wọ́n ti wà yẹn àbí ustaz àwọn míì náà ẹ̀rí pásọ tí wọ́n wọ̀ wọn ò wọ jàlábíà ábí àfáàsì ni wọn ibi tí mẹ́ntálítì ẹlòmíì dá tó ti dàrú dé ó ti gbà pé àfa ò gbọ́dọ̀ wọ̀ ju jàlábíà lọ ẹ̀wù ẹ̀wù bàtà ti dàlámù ó rò wípé àfa àgbọ́dọ̀ wọ̀ jàlábíà ni. tí àáfàá bá ń lọ ń ta tó bá mú ìyàwó ẹ̀ lọ́wọ́ báyìí. Ah, tọ́fà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n yìí sẹ́ni tó gbàgbọ́ yẹ ẹ̀sìn ojú tí wọ́n fi máa wà fáà yàn fa ah. ojú lámẹ̀tọ́ ni mm, ojú ẹni tí ọ̀dà aláìdájú ah, àwọn àfa yẹn ti gbọ́ báyìí. àfẹ́ ilé yìí yìí sáfà gidi o. ọ̀làjú. ní lára. wọ́n àṣà ló sì fà àṣà tó ti wọnú ọpọlọ ẹ̀ yìí pé no àgbọ̀dọ̀ tó bọ̀ wá ní kéèyàn mú ìyàwó èèyàn lọ́wọ́ ó gán ní kulẹ̀ mímu lọ́wọ́ ń fi yí ọ yí pé torí pé kò yẹ kó wọ́n fà wọ́ lọ́wọ́ ìwọ ló yẹ kó o ṣe kí ni ẹni tó fà yàn lọ́wọ́ ó ń júwe pé wọ́n lọ ga rẹ̀ àbí àbí àbí àbúrò ẹ lè fà lọ́wọ́ lórí títì kan ju ọ lẹ̀ fún pé ah orí ẹ̀ ń pè èmi bàbá ẹ̀ mi lẹ̀gbọ́n ẹ̀ mo dá ìsájú ẹ̀ àṣà èyí tó gbé wa nù. tùrú àwọn àárín yìí téèyàn bá ń gbé àṣà wò tó bá ń tètè ń jọ díẹ̀ pẹ̀lú kíni ọlọ́run wí gíláà náà wí oríire ó tètè máa pínlẹ̀ kan náà ìyẹn tó bá máa ń tọ́lọ́run wí àti dáná bí òwú béèyàn bá máa ń dáná bí òwú àti tọ́lọ́run ọba wí kọ́yà lọ́mọ àti làwọn àfáàfin ayélujára kí lè léyìí ga náà báyìí ìyẹn bá nù. Ah. nínú àwọn masọ́dúró eh, eh, àádà òun náà ni alùpàlàbà galaba náà wà bẹ̀rẹ̀ galaba ni pé kí àwọn kan ó kí wọ́n ti lágbára lé wa lórí wọ́n wà túláàsì àṣà tí wọ́n ti kíni lé wa lórí náà má ti dàbẹ́. wọ́n ti tẹ́yìn bá ti lè jẹ gàba lérí èèyàn yóò fà wọ́dọ̀ yóò túláàsì àṣà tiẹ̀ lérí àwọn tó jẹ gàba lórí wọ́n fẹ́ wọ́n kọ̀ bí òtún láti ẹ̀ gan àwọn ọ̀lẹ́ngàn máa ṣe bí rẹ̀ ní àwọn olówó kan tó lọ nílẹ̀ Yorùbá bíbà ọtún kú nfẹ̀ dárúkọ wọn nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n máa dé fìlà bá kan fìlà gba yọ tẹ̀ níbi tó wù hmm. ẹ má wulẹ̀ dáa fún ẹ èèyàn retí lẹ́ni náà ó wàá bó ṣe wù tó bá jẹ́ sí pé kì í bá ṣèyàn ńlá lọ́wọ́ bá tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ orúkọ tá a pèrò ẹni bẹ́ẹ̀ bíi kíni ṣùgbọ́mù ní ṣùgbọ́mù làágbẹ̀. mọ́tò pé èèyàn ńlá ni àwọn èèyàn náà bá ń tẹ̀sí lábẹ́ hmm. ìbálàbàmì ọ̀fẹ́ ọ̀fẹ́ introduce àṣà kan sínú àwùjọ látara pé èèyàn ńlá ni òun nílẹ̀ wa ní Ọ̀ṣun state long tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá pè yàn ní ọ̀gbẹ́ni a máa bínú. ó lè jà. yóò máa jà ní pé ah, èmi lọ́gbẹ́ni. ọkàn mi lábùkù. gbólóhùn ọ̀gbẹ́ni kọ̀sápọ̀lé ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ sì ni Yorùbá ń tọ́lá pọ̀lé nínú nípìnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n nítorí wípé àwọn kan ti bà ìtumọ̀ ẹ̀ jẹ́ láwùjọ tí wọ́n bá pè yàn lọ́gbẹ́ni a máa bínú ni. mọ̀ ń gbà tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́sọlá dé ó ní ẹ má pè mí ní aláàjì ẹ máa pè mí ní ọ̀gbẹ́ni mi ò ní ìdí excellence kankan nísìnyí báyìí ah, ah. tá a bá ní ọ̀gbẹ́ni kìnínní kan nínú nípínlẹ̀ Ọ̀ṣun kò sẹ́ni kankan tó bínú inú rẹ̀ tó máa dọ́kú yẹ ẹ̀sìn ní ẹni mọ́dé. ètò ń kọ́ sára mọ́tò. ọjọ́ gómìnà. Ah, àwọn àwọn gálábà kéèyàn ó kéèyàn ó kó tóbi títóbi ènìyàn kọ́ńtì ni o èèyàn ni o àwùjọ ni o yóò máa lapa lára àṣà yóò máa produce àṣà àwùjọ nǹkan nà ní. àtàmáyé àtàmáyé tó ń gbà mí ẹlòmíà máa fẹ́ dá wà lọ́tọ̀ yóò kàn introduce àṣà wa. Hmm. ìfìlà táwọn máa dé nìyí tiwa bó bá lọ sáwùjọ àwọn tẹ̀blík ìfìlà àwọn òṣòro ti kíni. ọ̀rọ̀ dá máa yóò kí bí. yìí ga alimọ́ga yìí. pẹ̀lú kí ah, ah. báyìí. yìí pẹ̀lú báyìí. a máa kí báyìí. àwọn introduce kíni o àṣà àtàmáyé zone gbogbo àwọn táwọn amíbà yẹn ti láwọ ọjọ́ra wọn ah, ah. bó ti wọ ká jọ gan ìtọ́ bá bẹ́mi lára mu ó lè má ṣe kí ni ó lè má gbà bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ń káàkiri bó bá rí mi lọ́la white màá wọ̀ mo lè wọ green mo lè wọ blue mo lè wọ ìtọ́lọ̀ ń bá ní ríran náà màá wọ̀ ní àná sílẹ̀ àtàrà ń gbọ̀ ní kankan. sọ nípa báyìí ìpìlẹ̀ ibi tí n ń pro good àṣà díẹ̀ ní ìlàgbọ̀n náà àkísàmù làádà. àkísàmù làádà. ìdíjà àwọn àṣà pín sí. tanqasimu min haythu al-hukm ila qismayn. bá a bá fẹ́ ṣe ìdájọ́ lórí àṣà ó pín sí méjì. bẹ́ẹ̀ mọ̀ pé a fẹ́ sọ pínpín àṣà ni a bá fẹ́ sọ ìdájọ́ lórí àṣà ó pín sí mélòó. méjì. ìpín àkọ́kọ́. urfun sahih. àṣà tó dáa. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. urfun fasid. àṣà tí ò dáa. a máa ń pè ní àṣàkáṣà. àṣàkáṣà. tẹ́ bá ń gbà wọlé ní kò bá ń àṣàkáṣà. ẹ̀yin náà lẹ kúkú máa ń fèdè náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. ẹ̀yin náà lẹ ní àṣàkáṣà níbí báyìí àṣà tí ọ̀dà ara wa mọ̀ sí ẹ̀yin yìí náà láti gbọ́ pé kinní kan bẹ̀ tẹ́ ń gbé ní àṣàkáṣà. àwọn olùfọ̀n sàhí àṣà dára àwọn olùfọ̀n sàhí àti àṣàkáṣà. a méjì látara àdájọ́ rẹ̀ o tó máa gbọ́ pẹ̀pẹ́ mi lọ́ba ẹni sìn wàtà nǹkan sí. ìlà kìsìmẹ́ yìí ni mi àti máa pín sí méjì tá a bá fẹ́ ròyìn àṣà. Hmm. a fẹ́ ròyìn àṣà ó tún pín sí méjì. àlà awwal àlà ẹrùfù làbí. àwọn àṣà tó jẹ́ sí pé ẹnu làbí wì. àṣẹ lẹ́nu. ẹnu làbí sọ ọ̀pọ̀ orílẹ̀-èdè yorùbá. pàápàá jùlọ nínú ọ̀rọ̀ nínú òwe ọgbà àwọn òwe kẹrìmà kẹrìmà nígbà báyà nìyí. kẹlọ́ọ̀dì àwọn àwọn òwe ńlá ńlá tó yẹ sí pé àṣà ẹlẹ́nu nù ọ̀rọ̀ la fi sọ àṣà ẹlẹ́ẹ̀kejì nínú ìròyìn rẹ̀ wọn náà ni. àlẹ́ ẹ̀rọ fọlẹ̀ amẹ́lì. àṣà oníṣe ara la fi ṣe òun náà láwọn àpèjúwe tó pọ̀. aláàfin fìlà àdá tẹ̀lé. wọ́n ti lọ ó tún wáá ní ọ̀rùfún dùnìyàwí atọ́fẹ́ pín àṣà nípa ayé àtọ̀run. àdúrà wọlé ọ̀rùfún dùnìyàwí. wà ọ̀rùfún dùnìyàwí. wà ọ̀rùfún dùnìyàwí àṣà ayé ńlẹ̀ àṣà akínní ẹlẹ́ẹ̀kejì àṣà ẹ̀sìn tàbí abẹ́ sọ̀rọ̀ àṣà ẹ̀sìn afẹ́ sọ̀rọ̀ mustalahatul fuqaha àgbékalẹ̀ tí àwọn onímọ̀ gbé kalẹ̀ tí wọ́n fi máa ń túmọ̀ nǹkan yóò sì sọ wípé ọba sọ pé àsúnà lọ́dọ̀ àwọn oní hadith ìtumọ̀ tí wọ́n túmọ̀ àsúnà nínú ọ̀rùbù tiwọn yóò yàtọ̀ sí ìtumọ̀ táwọn oní tí wọ́n túmọ̀ sunna yóò tún wá yàtọ̀ sí túmọ̀ táwọn oní usulul fiqh tí wọ́n tún túmọ̀ rẹ̀ ó tún wá ní túmọ̀ lọ́dọ̀ àwọn oní àkúdà bákan wọ́n ní àsunna muqabilatu bid'ah oyi abayin eléyìí náà ìkànfẹ́ kan náà lọ síbi tọ́pìkì ni al-asl al-asl fil-'adat kí ni ìpìlẹ̀ nínú àṣà gan tabani afẹ́ mọ̀ dájú àṣà ìpìlẹ̀ rẹ̀ tó fi ní dààmú mọ̀ ìsẹ̀mọ́ wá àṣàkọ̀ kan mọ wẹ́rì fún mọ̀ sí wàhálà bá wọn kí n ti gbogbo àṣàkọ̀ kan lọ́mọ wá ẹ̀rí fún kílẹ̀ rí ká dídìlà kílẹ̀ rí ká wá gbádá kílẹ̀ rí ká fi. kílẹ̀ ká lọ fóònù. a nílò ẹ̀rí fún gbogbo kí ni ìpìlẹ̀ àṣà àlàáfíà fìlà àdá kí ni ìpìlẹ̀ rẹ̀ àlùfóònù òun náà ni pé halal ìlàṣà ìpìlẹ̀ rẹ̀ ni gbogbo àṣà ìpìlẹ̀ rẹ̀ ní kí ni halal. halal. kílẹ̀ rí ẹ̀ àfàwọ̀ àgbà mú ẹ̀rí wá nú àyà Al-Qur'an Suratul Baqara àyà twenty nine wọ́n ní ọlọ́run ọba sọ pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a. huwa alladhi khalaqa lakum ma fil àwọn àfa àwọn afẹ́ sọ̀rọ̀ làkún làkún náà ni nǹkan bẹ́ńbẹ́ ibi làkún náà ni ẹ̀yin àfa ẹ̀yin ló ti máa yé báwọn ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì fa ẹ̀yin náà lọ fa a máa kí táì kú làwé ni mùsùlùmí tí ọba máa lọ lé kí ẹ sọ fún un pé kò lè gbádùn Islam ní ọ̀pẹ kọ́ pàṣẹ rẹ tí o má sì mí gbọ́ o máa lọ bí sẹ́yìn kó yà wákàtí kan péré lọ́sẹ̀ ló fi máa lọ lé kí wọ́n yàn fún un. Mm-hmm. ìdáwọn sàádé ṣe nìyẹn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹlòmí ẹ̀kan ló sùn jẹ ẹlòmí ẹ̀kan ló sùn ẹlòmí ẹ̀kan lọ́sẹ̀ ẹlòmí ọjọ́ kan iṣẹ́ ilé kíw ọjọ́ kan ìsinmi ọjọ́ ilé iṣẹ́ ọjọ́ kan ilé kíw ọjọ́ kan ibi iṣẹ́ iná ń jẹ tó bá fẹ́ gbádùn Islam ṣáàtò làkún náà lọ̀rọ̀ wà ń bẹ̀ ibi làkún náà ni a ti mú ìdájọ́ jẹ́ pé àṣà iná àwọ̀ àlára nǹkan tó wà lórí ilẹ̀ nǹkan ayé làṣà kò jọ mẹ́sìn kò sì jọ má lè kíyàmọ̀ ìpìlẹ̀ rẹ̀ dẹ́ náà ní pé halal ni fún wa láàmì sọ pé láàmù níbẹ̀ yẹn ìmà lè lè ṣèṣìyà wà ìmà lè ṣèṣìyà wa kilahuma. fihi ma dalalatu ala al-ibaha. gbogbo ẹ̀ àti ká sọ pé mìlìkìyà ni o àní ni o ìbá tàṣíṣù ni o àwa nìkan la ní ni o atúmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ń túmọ̀ sí pé ntọ́lọ́ ń dá sórí ilẹ̀ tá a fi ń rẹ̀ ni pé halal ni fún wa nítorí. sèfàtò ha. ìròyìn nínú àwọn àròyìn tí ń bẹ fásà táàfì máa mà pé àṣà àṣà ọ̀dà díẹ̀ kù aṣọ méjì fún wa alákọ̀ọ́kọ́ àṣà máa ń yí máa ń yí padà àṣà máa ń ṣe kíni. ìmọ̀ yí padà. ẹ̀sìn yìí ṣe kíni. kìí ṣe ẹ̀dùbọ̀n àṣà máa yí padà bóò yí padà yóò yí rẹ̀ padà mọ́ lára bóò bá yí padà fún rẹ̀ yóò yí rẹ̀ padà bóò bá sì yí padà táwọn èèyàn yí padà tí wò yí padà o ò ní ráyé gbé mọ́ torí wọ́n pa ó tì ayé ò ní yàdọ̀ rẹ̀ mọ́ àṣà ó máa yí padà alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì náà wọ́n á ròyìn àṣà ó náà ni pé isa máa ń lábùkù ni máa ń la ààyè kì í pé òkùn ti ń bẹ́ fún àṣà ni ẹjẹ́ wo aṣọ àtijọ́ aṣọ àtijọ́ àṣà ni. mi ò rẹ́ nìkan kan tó wá sọ àtijọ́ náà tẹ̀ wá ní tìlá bí tí a já kọ̀sẹ́ tó dé. ẹ wọ ẹ wọ ẹ wọ kẹ̀mbẹ̀ ẹ wọ òfì ta ló wọ òfì láàrin tó wà nígbà kò sí àbọ̀ wà. ẹ bọ́ọ̀ bá wọ̀ náà gan àwọn èèyàn máa wọ̀ ọ́ náà ní pé sí ìṣègùn kankan ń ṣe àwọn eléégún ní à ń bòfin gbégún ní ìsìn báyìí. àbí bàbá rẹ àwọn eléégún tí wọ́n wọ aṣọ igbó wọn ó rí pé òfin ló kù lára tí wọ́n àwọn nìkan lòfin kù pẹ̀lú wọn. ní ọ̀tà bùkún aṣọ òfin o wọ́n sì o bọ́ ọ bá ní olè wọ́ o ṣùgbọ́n gbogbo tó ti wọ̀ ọ́ wọ́n máa máa wọ̀ wípé sí ìsopọ̀ rẹ̀ ń dá òjò díẹ̀ àṣàṣì ni nígbà kan tó jẹ́ tí kò tíyàn bá wọ̀ ọ́ èèyàn gidi ni ọwọ́ á di ní táyì ẹ̀yìn ìlà abẹ́tí ajá bẹ́yìn àbá di wọ́n fẹ́ máa rọ̀ ọ́ pé sáláwo ni ó ní ìsìn báyìí. àtàwọn ọba kọ̀ọ̀kan. àbí bẹ́yìn àbá dé fìlà abẹ́tí ajá lákòókò sùn. àyàn ọ̀fẹ́ máa wò pé ẹ̀fọ́rasí òṣèlú ìpín ti ń dọ̀pẹ̀lẹ̀. torí pé fìlà yìí àṣà ni nípìnlẹ̀ tí kò ní ń ṣe pẹ̀lú kíni pẹ̀láwò. Hmm. ṣùgbọ́n nígbà tí ayé ti yí padà ayé òde máa àwọn tó kù nídìí ẹ̀ náà làwọn kọ̀ọ̀kan ṣe ń da ọ̀pẹ̀lẹ̀ àbí. ní wọn bá fi lẹ̀ mọ́ wọn wípé tó bá ti dé fìlà gbé sí ajá sí ìsaláwo wọn náà. àsọmọ yí padà ara òròyìn àsánú. bẹ́ẹ̀ náà ni nínú ilé tá à ń gbé àwọn ilé àtijọ́ ẹnìkan ọ̀bọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ máa ń sìn ilé àtijọ́ bó ṣe rí àmọ́ bó ṣe rí wíńdò mọ́ra sáná ẹ̀yin ọmọ wíńdò marathon. marathon ni. ta ló mọ wíńdò marathon àwọn bàbá àgbàlagbà bọ́lọ̀ mọ marathon àbí. èkó wọn bọ́ pọ̀lọpọ̀. wíńdò marathon ayé ò tó mọ̀ tó mo ti bàbá àgbàlagbà òfin mọ wíńdò marathon ajá sí pé ó jìnnà pọ̀ sí bíbá yẹn. èkó. èkó lára òkè lẹ́gbẹ́ àbí ẹ wá kó wá sékòó. <laughs> Ah, Masha Allah. Ilé láyé àtijọ́ gbogbo masalasi wa bó ṣe tó ìdí àti kọ́lé nù àwọn ìdáyàrá wọ́n máa ń pè ní ilé arúrú táǹkọ́ bẹ́ẹ̀ mọ̀ tí wọ́n bọ̀ wá yọ wíńdò ìjẹ́ bá dá yàrá sí yàrá ó o ṣùgbọ́n wíńdò máràtà náà ni wọ́n máa ń pè ó lè má ti dé dé four paper lọ káàjù bẹ́ẹ̀ lọ. kò jù báyìí lọ mara kan náà ni ọkàn fi máa wò pé sóòrùn ti yọ. Eh, aláwẹ̀ kan. àbóòrùn ti yọ ilẹ̀ ti sún àbílẹ̀. èzú. èzú wọn yọ sí mi. ẹnìkan ọbọdọ dàn mẹ́wòó ní. wọ́n hmm. bá dán òun ó pè é fura sí o kéde pé ara rẹ̀ ọ̀yà. àbí ń fi nǹkan burú nulẹ̀. ẹ àṣàyí padà. bẹ́ẹ̀ náà níbi oúnjẹ tá ń jẹ oúnjẹ padà àwọn ará Ọ̀yọ́ tó lọ bá wọn láàárọ̀ kùtùkùtù àmàlà ni wọn jẹ ń bẹ. àfi gbẹ̀gì bẹ́ẹ̀ni ọmọ Ọ̀yọ́ kùnà wọn jẹ. Ah, ah, láàárọ̀ kùtùkùtù àmàlà àti gbàgbé ni wọn jẹ láàárọ̀ kùtùkùtù àṣàlẹ àbí. nítọ́jọ́ ni pé bóyá bí gbogbo àwọn ará ayé tí máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù aláwọ̀ àlọ́ torí pé inú ìpìlẹ̀ lọ́yọ̀ wà bí yàn bá dẹ́rù ẹ̀wò lẹ́kọ̀ọ́ mi báyìí wọ́n sọ lẹ́nu gidi dára. àmàlà láàárọ̀. ẹni tó ti jíjẹ́ látàgọ́ mẹ́fà àrọ̀lẹ́ ẹ̀ máa ah. mẹ́rin òru ni ó jẹ́ àmàlà. sọ bá dọ́dọ̀ wa ní wo wọ́n á ní ògì làwọn máa mú láàárọ̀ kùtùkùtù. Hayyakumullah. èmi ò máa mú dèmi mọ̀ kàn sọ́ni. Hmm. ògì lára àwo mu bí wọ́n ti máa wẹ̀ ẹ̀kọ́ ní máa ń pè ẹ̀yin lẹ́yìn èkó lẹ́ẹ̀ máa ń pè lógi àwọn èèyàn mọ́gi ẹ̀kọ́ ṣé máa fi ògì lógi ẹ̀kọ́. ẹ̀kọ́ là á jí mu láàárọ̀ kùtù. ẹ̀kọ́ ni wọ́n mu lára àwọn ọmọ àṣà mi ṣùgbọ́n ti yí padà èbí kan lèmi náà ń bẹ̀. Hmm ọmọ abẹ̀lú mi náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wà ọmọ ògì láàárọ̀. Ah, ah. ẹ̀kọ́ bò wá mi. kò tí ẹ̀ sáyé òun ò tí ẹ̀ láìkí ẹ̀ búrẹ́dì ni. búrẹ́dì ni. àṣà yí padà bọ́ba dé kìtì ìyẹn làwọn máa jẹ láàárọ̀ ni. Ah, nípìnlẹ̀ wọn nísìn bóyá jọ jẹ́ tí wọ́n bá lọ bí iṣẹ́ nìkan wọ́n lè máa dábàá rẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọ́n bá wọn máa jẹun jojúmọ́ sonipa báyìí alifáàdùn musa abihatun lè lábúlé. àlàáda àlàárufu التقاليد الجدلة والطبع nínú àwọn gbólóhùn tọ́jú àṣà tọ́jú àádà nínú sẹ̀ríà bí a fi bẹ̀rẹ̀ lẹ̀. àwọn ẹ̀rí tí ń sọ̀rọ̀ àṣà fún wa ọ̀pọ̀ nínú alukur'an ó sì wà ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ọ̀yà kí suratul a'raf ọ̀yà one ninety nine ọlọ́run ti sọ. khudil afwa wa'mur bil 'urf wa a'rid 'anil jahilin ó ti yá báyìí. àfàwà sọ̀yútì àfàwà sọ̀yútì òun náà kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àtàwọn míì náà náà. ayé ẹlẹ́ẹ̀kejì Suratul Baqara ayé two thirty three ọlọ́tún sọ̀rọ̀ àtà ń bẹ̀ pé. wàhálà ìmọ̀lúdi láwù rìzùkúhùnà wà kí sọ́wọ́tùhùnà bíl màárù. màrúfù náà làṣà màrúfù náà kí ni àṣà hmm. ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún afáwa ibn kathir afágbà rahimahullah ayé máa jábà ti bíhi àádọ́tò àmùsàlẹ̀ hinna ìdáfà ibn kathir kan lórí àyà àṣà láti ti dájọ́ mẹ́rin láti gírígì kílọ̀ ẹ̀ka bù ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin bákan náà suratul baqara àyà two twenty eight ọlọ́run ọba sọ pé. wàlàhùn mithlu alladhi alayhinna bil ma'ruf. bẹ́ẹ̀ni màrúfù náà ń tẹ́sí lẹ́kọ̀ọ́ àwọn ò lè sí Lagos state ní Ọ̀ṣun state lọ́dọ̀ wa màrúfù lọ́dọ̀ tí ó lè mọ́jọ tiwa bẹ́ẹ̀ bá fẹ́ rẹ̀ǹtì lọ́dọ̀ tiwa lọ́dún kan one hundred and twenty thousand naira ọ̀ fẹ́ rẹ̀ǹtì flat ọdún kan lọ́dọ̀ tiwa. àbí ṣùgbọ́n ní Lagos ní báyìí ah, one twenty ọ̀nà oṣù méjì gan. ọtí ẹ gba yàrá kan. ilé gidi flat àbí. Hmm. wọ́n ní ọgbà yàrá kan. àwa fẹ́ fowó ránṣẹ́ síyàwó wa. owó lé oníyàwó kan lẹ́kọ̀ọ́ o sì níyàwó kan ní Òṣogbo lápẹ̀jùwẹ̀. àwa ní owó lé la fẹ́ o one twenty ta fẹ́ ránṣẹ́ sára Èkó Èkó òun náà la fẹ́ ránṣẹ́ sí ara ah, one hmm. twenty ta fẹ́ ránṣẹ́ sára Òṣogbo. láàfin ránṣẹ́ sí ara èbó ọgbà ah, ah. kí ni mo wú ọgbà nínú àyà ni wà á ṣirò hun nàbí màárù. 19 ẹ jẹ́ àka hadith kan fún wa nínú hadith ń sọ الوزن وزن اهل مكه والمكيال مكيال اهل المدينه امام ابو داوود ان وضع واصل لكن الحديث لكن لين يعني انا بيبقى قال له اول لو اسا في سيلو مكه وان لو بقى جارا سا الو امسيتيون بين وان كاني مدينه نعم اها هل الاصل لنا العاده والعرف ام الشرع والدين كلمه لو سيسني ابا سا افهمك ẹ̀sìn ìpìlẹ̀ wa àbáṣà gbogbo nínú ẹ̀yẹ́kẹ́ dáhùn kí ni ìpìlẹ̀ wa ẹ̀sìn ní ibi táwọn èèyàn ti ń torí àwọn èèyàn ti dàrú nù tẹ́sán àtàtà bá wá pàdé nígbà wọn máa pìlẹ̀ rẹ̀ sẹ́wọ̀n kọ́ mọ̀bi tó to àṣà sí ó sì mọ̀bi tó to ẹ̀sìn sí ṣùgbọ́n àwọn èèyàn kò yé wọn wọn wà sọ pé ah, ah, àṣà òkè àmásẹ̀sìn hmm. ẹ mú mọ̀ àlè mú mọ̀ àṣà làkọ́kọ́ ẹ̀sìn làkọ́kọ́ kásá òtòdó. نعم الجواب الدين والشرع حكم الإسلام العادة فالعادة إما أن يكون لها أصل في الشرع نعم واسع أبي سكيني هاتي إسلام قصاصة وتسي قد تكوي أسا كتن بلاو جوا أنك بلا نو شريع وإما أن لا يكون لها أصل في الشرع أسي لمن نكوي لأنو شريع ẹni pé àsàpín sí mélòó bá ń jẹmọ́. kìsì méjì. àwọn kan sùn sáyẹ̀dì lọ́yọ̀ abẹ́ ìsúná. àsàpín sí mélòó jẹmọ́ wa méjì nínú kó nípìnlẹ̀ kó lẹ́rìí nínú sẹ̀ríà tàbí kó má lẹ́rìí nínú sẹ̀ríà. فالأولى تقبل من قبيل الدين èyí tó lẹ́rìí nínú sẹ̀ríà ni a gbà nígbà ẹ̀sìn ni a ní gbà nígbà àṣà tó yẹ wá báyìí sẹ́mi pé a ní àṣà pín sí méjì nínú kó ní ẹ̀rí nínú sẹ̀ríà tàbí kó má lẹ́rìí èyí tó bá lẹ́rìí nínú sẹ̀ríà a máa ṣe àwa nígbà nígbà àṣà a gbà nígbà kí ẹ̀sìn tó o bá gbà nígbà àṣà ọkàn ti wàhálà ni o ní ládàá kankan tó gbà níwájú ọlọ́run fún alágbèjúwe tí alágbèjúwe dọ́wọ́ àlùfáà bí ìtìjú ní ìṣe ojú tì àṣà yorùbá yorùbá lójú tì nínú àwọn ará tó lójú tì yorùbá jẹ́ kan bí ẹ bá rìn kiri ayé ìyá màmá fún yorùbá jẹ́ kan ní nàìjíríà yìí gan bẹ́ẹ̀ bá kó gbogbo ọ̀ràn tí mẹ́ńbẹ̀ jọ ẹ bá yorùbá nínú ojú tì pé ó kún kẹ́kẹ́kẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn yòókù lọ ojú ti ní ìsìn káwọn lójú ti ara ẹ̀sìn ni ẹ̀sìn gan ní foundation a ní gbà pásítà ní pé ẹ gbé wá ní ìsìn pé a ó sì lọ bí báyìí wá pé àti gbọ́ èmi èmi ọmọ ẹlẹ́gbẹ́ èmi ọmọ yóò àkíra rẹ̀ mọ́ bàbá rẹ̀ èmi ọmọ alágbájá a èmi gbọ́dọ̀ rẹ̀ ń dàn áà òfin lẹ̀ nítorí àṣà ni òfin kan yẹn lẹ̀ nítorí kí ni torí pé àlàyé omi nà dín àlàyé khairu kullu gbogbo tí wọn pè ní ìṣèjú ẹ̀sìn ní gbogbo ẹ̀. Mm-hmm. àṣírí. bẹ́ẹ̀ náà ni òótọ́ sísọ. a lè rí òótọ́ nínú àṣà kan nínú àwọn àṣà yorùbá náà ní lóòótọ́ nípìnlẹ̀ rẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ bàjẹ́. ìpìlẹ̀ yorùbá wọ́n máa lódodo. èèyàn ò ní wá lódodo nítorí àṣà wọ́n máa sòdodo nítorí ẹ̀sìn ni. wàsáni atúláhà a ẹlẹ́ẹ̀kejì ta ni kò lẹ́rìí nínú ṣẹ̀ríà yìí àṣà tí ò lẹ́rìí nínú ṣẹ̀ríà yìí ó wà ní abala méjì méjì ló pín sí. alákọ̀ọ́kọ́. allah tukhalifu shar'a. kí àṣà ọmọ takọ̀ ẹ̀sìn. àṣà tí ò lẹ́rìí tó bá kẹnu ẹ̀sìn ṣùgbọ́n kọ́mọ́jẹ̀kọ́ tako ẹ̀sìn. ìkànnà ni. fahadi i makobula. eléyìí àgbà wọlé makobula àwọ̀ ẹ̀kọ́ ọmọ ẹ̀ àwọn náà máa ṣe. máa ṣe òṣìṣẹ́ nǹkan kan tó tako nínú ẹ̀sìn àpèjúwe eléyìí pọ̀ eh. nífìlò. ṣáàbùlù tó fọlọ́ àlọ́ bí ká pọnmọ sẹ́yìn bí n ta wílẹ̀ kan kí èèyàn pọnmọ sẹ́yìn a rí kàkà lọ́dọ̀ fún àfẹ́ ọ̀gbọ́dọ̀ tó kí ni ọ̀gbọ́dọ̀ pọnmọ sẹ́yìn. naam bani. asaniya. ẹlẹ́ẹ̀kejì. à ń takó na mukhalifatan li shar'i. tí àṣàyàn takò sẹ́ríà ìyẹn náà pọ̀. fàhádì ìmọ̀ràn tó dàtọ̀. eléyìí ànígbà o kódà kọjá sí pé bàbá rẹ àti ìyá rẹ ń ṣe àṣà òun ó gbogbo aráàlú rẹ ní sàtà yẹn ò ní débọ̀ ń jẹ tó bá takò sẹ̀rí àṣà. gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí dùá o. zawjatu ghayrihi ka ana zawjati. ilẹ̀ yorùbá ni wọ́n bá fẹ́ pé bá ń kíyàwó rẹ kò ní pé bá ń kíyàwó rẹ bá ń kí kíni. ìyàwó mi àwọn ni ọjọ́ wọn bá ń parí ẹ̀. bó ni ó ṣe wù ẹ bá ìyàwó rẹ̀ ti kọ́ o ìyàwó oníyàwó. àmọ́ fẹ́ bèrè rẹ̀. <laughs> àṣà yorùbá ni o nínú àṣà yorùbá wọ́n rí pé tó o bá pé báńkì ìyàwó rẹ nígbà tó o respect yẹn ó sì takò sẹ̀ríà ó sì wá pé ìyàwó ní ìyàwó ní ìyàwó rẹ̀ tó bá tiẹ̀ lọ́mọ mi ó sì wọlé ìmọ̀ ìyàwó à sẹ̀rí àmọ́rọ̀ ìyàwó rẹ̀ jù wá lọ ó pé ìyàwó ìyàwó rẹ̀ à ìyàwó àbúrò rẹ̀ ìyàwó rẹ̀ ni ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ìyàwó rẹ̀ ni eléyìí àṣà náà tó wọlé sí wa lára rẹ̀ wọ́n gbọ́dọ̀ gba owó ń tiẹ̀ ọ́ sọ fún un pé bá mi kíyàwó rẹ o. Ah, wọ́n ní ha ìwọ́n náà sọ pé hàn tó bá ní ha ṣé kọjá ah, kọjá ọ̀dà tí kí n bá fọwọ́ kan ìyàwó rẹ̀ sínú rẹ̀ ó dùn. sínú rẹ̀ ó dùn sí i. ẹni tó bá yẹ kó ìyàwó mi ní yẹ kí n fọwọ́ kan. mo fi ó yẹ kí n firi pẹ̀lú ẹ̀. tó nípa abáyé lẹ́nu nàmáàzì jùmọ̀ ẹ̀ nínú àdáyàtì wọ́tá ṣáà ìfúnná àṣàrà nàmọ́dọ́jà. àwọn àṣà tí ń bẹ́ńlẹ̀ yorùbá mú méjìlá wá fún aláàárín yìí àwọn àmọ́ kọ́mẹ́ǹtì díẹ̀ díẹ̀ lórí ẹ̀ báyìí bá gbà wá débẹ̀. alákọ̀ọ́kọ́ fi nìka nínú àṣà yorùbá níbi bí abáfẹ́fẹ́ yàwó nǹkan kún bẹ́ẹ̀ nǹkan kún bẹ́ẹ̀ gan ṣùgbọ́n nínú ẹ̀ ni pé kó ń sìn ìyàwó lọ sí ilé ọkọ lálẹ́. lẹ́lẹ́ ti zọ́jà fi lẹ́yìn nípa. àṣà yorùbá nù alẹ́ ni ẹ̀yin ò rí ẹ̀ lélúwẹ̀ lẹ́kọ̀ọ́ Mm-hmm. ọ̀tọ̀ ló ní kí wọ́n kọ tí wọ́n fi sìn wá. Ah. ìyá mu mi lọ fàdúrà àtìmí o. Ah. bàbá mi lọ fàdúrà àtìmí o. àyà máa kọrin fún wa. àná wa sunkún ìyàwó. Ah. omi ọmọ dà. wọ́n wá ilé wa máa sunkún wọ́n wá sìn dábàá tó wá sìn alẹ́ ni. àtẹkùn àbòsí. wọ́n sìn lọ sílé. tọ́ba alẹ́ ni a máa mú ìyàwó lọ sílé ọkọ ẹ̀ nílẹ̀ Yorùbá. Hmm. èmi ọmọ o òtún mọ ọmọ nǹkan àwọn hmm. mo witness pọ̀ nígbà tá a wà ní oṣù hmm. pẹ́ díẹ̀ náà sá kódà àwọn agánsìn ìyàwó ọkọ dáadáa taari kìí ti mẹ́ta kìí ti mẹ́rin kìí ti mẹ́fà kìí ti méje kìí ti nínú àwọn bí àwọn sisters wa kankan ẹ̀sìn lọ o ah, ah. alẹ́ sì ni àgbè sórí báyìí. Ah, sábà gbájá a máa kọ́ yín lọ́yìn. sábà tẹ̀lé adébẹ̀ àṣà yorùbá ni. kámúyàwó wọlé lálẹ́ sọ́takó sẹ̀ríà kọ́takó sẹ̀ríà o. Hmm. kódà afẹ́ lè kà pé ojú ti wà mbẹ̀. Hmm. ṣùgbọ́n ní tẹ̀ǹkan ní káwọ́ ṣe kí ni. kásìyàwó hmm. lọ sílé ọkọ kò sílẹ̀ ìfún bẹ̀. ẹ̀yin kí ni láì fẹ́ sẹ́mọ̀ pé ayé dáńgbà náà kọ̀dà bí ìsìn tí ó gbẹ ti dàpọ̀ kó tó wọlé náà ti parí gbogbo tẹ́lá lára wọn. mo ti rí nu. mọ̀ngbà náà ẹ̀kan náà lórí rí bọ́yẹ̀ kan lórí obìnrin òní láyé. obìnrin náà ojú ọmọ ẹtì tó bá tún délé ọkọ nínú ilé gan yóò tún da nǹkan borí ni kò ní fẹ́ lè wojú ọkọ ẹ̀ ojú ọmọ ẹtì. nísìnyí ìyàwó gan náà wọ́n wò ó mú fòmí ọkùnrin yàwó ata. ilé ti bílẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ hmm, ọ̀sẹ̀ máa wá. fúnra ẹni ọ̀tàn fan fúnra ẹni ọ̀pa ac fúnra ẹni ọ̀gbìmọ̀ ẹni gbogbo nǹkan òun gan ọgbà bẹ́ẹ̀dì nù fún ẹ ṣùgbọ́n láyé ìgbà náà kí ni jẹ́ báwọn kódà tipátipá lè fà á fà á fà á kó tó bọ́ sórí kíni lórí bẹ́ẹ̀dì bí ìkọ̀jọba ń tù à ń bẹ̀ bí ẹ máa bọ̀ nǹkan ara ìkáfara. ilé rẹ náà ni. à ń bẹ̀ láti òun mọ̀ bẹ̀. mọ ní ìsìn kan ti yí padà kọjọ bẹ́ẹ̀ mọ́. gbogbo àwọn nǹkan àwọn yìí ká sin obìnrin lọ ilé ọkọ kò sí láì fún bẹ́ẹ̀. Hmm. mi ò máa ń tọ́ta kó nù sẹ́ríà ká mú lọ ká sì mú lọ lálẹ́ ìmọ̀ tọ́ta kó ṣùgbọ́n kíní kan wà tí a tún máa ń ṣe náà wọ́n á máa dami sóbìnrin lẹ́sẹ̀. dáadáa wọ́n dami sí lẹ́sẹ̀ tó wọlé tó ilé ọkọ gangan wọn á dá mi sí lẹ́sẹ̀. ilé òun ó ní sáìdì méjì ṣé ọba àṣàyàn o sọ́takọ̀ ẹ̀sìn àbẹ́ òtakọ̀ ẹ̀sìn. Mm-hmm. ìdí ni wọ́n sọ mọ̀ ní pé tọ́ba jẹ́ sí pé ìyàwó rìn láti ilé ìyàwó máa rìn gbà náà ni eh. àjọ máa ń rìn ní àjọ àwọn táwa sí àárín ní kò títí ọlọ́dà ò tó nǹkan gbà náà nínú dọ́ọ̀sì gbogbo ẹ̀ tọba wa rìn. tọba jẹ́ sí kó rìn láti ilé ọkọ ẹ̀ wá láti ilé bàbá ẹ̀ wá sílé ọkọ ẹ̀ ni ẹ dá mi sí lẹ́sẹ̀ ẹ̀sìn dọ̀tí nù kó tó wọlé. ẹsẹ̀ ti dùn ó dọ̀tí ẹsẹ̀ ti dọ̀tí. yọ dọ̀tí gbogbo bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ni ẹ̀sìn nù. bó bá jẹ́ sí pé pilẹ̀ bá nù ni kò sí láì fún bẹ́ẹ̀. tọ́ tó bá jẹ́ sí pé káà gan-an la fi gbé wọlé. ọwọ́ sọ̀kalẹ̀ wa ń dá mi sí lẹ́sẹ̀ ẹ̀ ó ti di bí nǹkan míì wọ́n ti ní nǹkan míì gbàgbọ́ ẹbọ díẹ̀ díẹ̀ tó wà ń bẹ̀ àwọn náà àfẹ́ kàkà tó wọn nìkan ọba ìsìn sẹ̀ gbogbo wa náà láti kí ni láti sẹ̀ nígbà yẹn wọ́n parí. ó parí. <laughs> àṣà yorùbá nù nínú àwọn àṣà yorùbá òun náà ni bóbìnrin bá lóyún ọ̀pọ̀ ẹjẹ sọ tàwọn fúlàní fún ẹ ẹ fún mo ní màmá má fojú ìran mi náà wà náà fúlàní lè wà láàrin ọtún tó gbọ́ yorùbá hmm ìpìlẹ̀ kálukú náà lè jẹ́ mọ́ fúlàní tápà làwa ń pìlẹ̀ tà wa èmi tí wọ́n bọ́ sọ̀rọ̀ yìí. àwọn bàbá bàbá wa tápà ni wọ́n. oṣù méjì lójú tápà bákan yẹn harí. Ah, ah. náà eh, tóbìnrin bá lóyún nínú náà fúlàní kò gbọ́dọ̀ bímọ sílé ọkọ ẹ̀. Hmm. Ah, tọ́ba bímọ sílé ọkọ ẹ̀ àbùkù ńlá gbà lọ́jọ́ fún un. wọ́n máa sọ lálà sí ọ̀rọ̀ sí báwọn bàbá wa ṣe máa sọ ńlọrin. wọ́n máa sọ lálà sí ọ̀rọ̀ sí nílé bàbá rẹ̀ padà ní. àgbákò ọ̀rọ̀. ilé ọkọ ilé bàbá rẹ̀ gbọ́dọ̀ bímọ ọ̀rẹ́ mi kákọ́ fúlàní. Hmm. mo ní tọ́ba ti fẹ́ràn kíran tí ì rẹ̀ ọ́ tẹríba fún àṣàkáṣà tí ì kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kó sọdún méjì wọ́n bá mi kó nígbà láàmú pé à ó sọ fún akóhùn sí lóyún kọ́ máa kó bọ̀ lókù wá bò ó <laughs> ọ̀rẹ́ mi bá pè mí pé bóòlù àwọn ń tẹ́ ẹ o mìíràn ó sì rí nǹkan kan ó rí jù bá ń lọ. àwọn nǹkan ó jáde sí ọtí ọ̀pọ̀ ẹ bá tún bímọ tán wọn tún lè sọ fún ọ ibi ilé àwọn ẹlẹgbọdọ ti sọ fún kọ ọmọ ẹlẹgbọdọ ṣe àkíkọ gan. bẹ́ẹ̀ náà sì ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe àkíkọ ọ̀rẹ́ mi gbà pa ọ̀la gidi fún oṣù mẹ́ta kò tètè dáhùn nígbà tí wọ́n fẹ́ fi tí nẹ̀ pa ọ̀rọ̀ ayọ̀ ń dá rẹ̀ pé kò mú mú bọ̀ wá. ọ̀rọ̀ amúlọ bẹ̀ bẹ̀ ló bímọ sí bẹ̀ wọ́n sì ṣe àfikọ̀ wọn lẹ́yìn pàtàkì ṣe àfikọ̀ tán ló tó lè gbé ìyàwó àtọmọ ẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ tó bá bímọ ẹlẹ́ẹ̀kejì kò sí wàhálà kó bí sílẹ̀ ọkọ ẹ̀ kò sí wàhálà nínú àṣà tiwọn. sọ́ta kó sẹ̀ríà kọ̀ta kó sẹ̀ríà o àmọ́ ń tọ́ta kò ní ìṣẹ̀lẹ̀ à tẹ́ ẹ bá ti yọ́nú sí láàrin ara yẹn tẹ́ ẹ bá sì mọ̀ yí pé kò tẹ́wọ́ lọ́rùn ṣùgbọ́n àbùkù ọkàn obìnrin nílé bàbá rẹ̀ látàrí pé kò ṣe báyìí àwọn kàkún yìí ọgbà fún náà ni kábùkù ọmọ bá ti kan ìyàwó rẹ̀ fìlà àkíkọ. o kọ kọmọjá ẹ̀ túnná sáǹpé ní àkíkọ àṣà yorùbá ni pé a gbọ́dọ̀ sáyẹyẹ ní hmm. òṣèré à kò sì gbọ́dọ̀ ń bẹ̀ ti bímọ jọ́ keje bàbá ti rẹran bàbá ti pa ọba àmọ́ panlé kọ́ panijì àti ńlá náà kò sì hàn bẹ́ẹ̀ náà kọ́ mọ́mú kankan délé ìṣú wàhálà. bọ́lá ọmọ bá ti pẹ́ ran. ọgbàlá da ìtànàbí sọ sallallahu alaihi wasallam. ó wá jẹ́ kíkọ́ fẹ́ kó òyìn àjọ náà ni ṣùgbọ́n sálọ ọmọ pé kíkó òyìn àjọ òyìn ṣe súnà. níbi ọ̀pọ̀ òyìn àjọ pé wá jẹun mọ́kà pé súnà ló ń tó. tọ́ o tún ti dá mi lẹ́nu ọ̀rọ̀ kà kọ́ pé mo ṣe àṣà wípé mo fi kọ́ àwọn èèyàn jọ pé àjẹ́ mo fẹ́ ká ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn kí wọ́n lè bá ìtura yìí dáadáa ìyẹn bá mi bi ṣe àfikọ́ náà níbi orúkọ nǹkan bẹ́ẹ̀ níbi orúkọ hmm. nínú àtàlẹ́ Yorùbá àbáṣà àwa táwọn wúra wa yìí adúgbò fọlọ́n pé àwa táwọn wúra wa yìí àgbọ̀yé ń bẹ lọ́dọ̀ wa púpọ̀ inú mi máa ń dùn tí wọ́n wà láwùjọ báyìí gan-an báwọn náà ti nígbà àwùjọ bá ń lọ́dọ̀ wa náà nù bídíà ó ti rẹ̀ wọ́n kò má doubt mọ́ bẹ́ẹ̀ nìkan bá ń ta ìyẹ́ kan káàkiri báyìí nìkẹ́ ìgbà wo náà ìyẹ́ yẹn ó tù padà. ìgbà díẹ̀ ni. yóò tù padà. ara sunna ti gbalẹ̀ bá a bá jókòó ní masalasi lọ́dọ̀ wa láì kéde láì pè èèyàn hmm. èèyàn tí ó wà sí halkọ lọ́dọ̀ wa tá a bá fẹ́ fi wọ́n jù báyìí lọ. Hmm sọ̀rọ̀ pé èrò pọ̀ lóṣogbo èrò pọ̀ lẹ́kọ̀ọ́ ju ọ̀dọ̀jà lọ ṣùgbọ́n yìí bí sì ń bíbá ìjà wà lọ. fíyàn tó dé àárín láti àdúgbò kan ojú rẹ̀ ó rì lóṣogbo lọ́dọ̀ ti wá bí àfẹ́ wá àṣẹjú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ó ti dé bóyá kò wá lópin ìlú yóò ti dé. àwọn bídíà àwọn òrérò mo sì dúpẹ́ nígbà mọ́ bọ́ọ̀lù ojú ọ̀nà bíbá yìí mo pàdé ìjókòó àwọn bídíà tó pọ̀ lọ́nà. ni àgàlárí. àgàlárí <laughs> alágàtì. ìkan kọrin lábẹ́ bíríìjì kò wọ́n nípa gbọ́. bẹ́ẹ̀ni alága máa rí oró. bàbá kan jókòó ń ta bí àwọn mẹ́ta bí àwọn àwọn ọmọ akéwì ẹ̀ tó dàgbà ló jókòó ọkà kọjú sófuru gbádà ni kọ̀lẹ́ nìkan ká bá sọ̀rọ̀. nígbà tá à ń bọ̀ yìí náà láàyè. nígbà mo wá dé tòsí bí láti fẹ́ ṣe lẹ́tọ̀ mo wá rí sí gbogbo ẹ̀rọ gírì gírì gírì tó múni Allahu akbar. alhamdulillah. alhamdulillah wàlàyé ń sọ̀rọ̀ ní Allahu. من ينصره ولينصرن الله من ينصره وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح أه. ورأيت الناس يدخلون في دين الله أفواجا سبحان الله إذا فسبح فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. Wọ́n mo lẹ ti á rí gbogbo àwọn ojú tó jókòó ẹ ẹni tó jókòó ò tó five one percent ẹni tí ń ṣe súnà ní àdúgbò ìlàsà. ǹsẹ́ yẹn náà wá ẹni tó ẹ ṣiṣẹ́ o àwọn ẹ sọ ẹyọ kan ọlọ́run sọ di mẹ́wàá fáwọn èèyàn kílẹ̀ tó dámọ́ ọlá kó tó mọ́mọ́ ọdún ìpèpadà sínú súnà kó kó mi dídí àti ẹ̀yìn hmm. nípa báyìí. التسمية نبي أروك سيتو لابد من دعوة إمام المسجد أو شيخ táwọn yàrá bẹ́ẹ̀ ṣe súnná yàrá bẹ́ẹ̀ ṣe àkíkọ̀ lákòókò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn dandan gbọ́dọ̀ pé lè máa mú masalasi kọ́ wa sọ ọkọ̀ ọmọ ẹ̀. Hmm. àṣà tó tẹ wọ́n ti àṣà ni o wọ́n ti wá sọ di ẹ̀sìn. mọ̀jẹ̀ ń rí mọ́ tó bá yẹ kó o ṣe rí níwọ̀n tó ń gbọ́ mi tó bá ti bímọ rẹ kọ́ ọ sọmọ rẹ ní kíni. ó kọ fúnra rẹ sọ ló kọ fúnra rẹ. Hmm ànábì ọ̀la ọ̀sọ́ orúkọ kankan rí ayò òfin ni mo máa tú ọ̀rọ̀ ń bẹ̀ ń jẹ́ díẹ̀ ah. nínú àwọn orúkọ nínú ẹ̀ náà ni pé nínú àwọn orúkọ nínú àwọn orúkọ tá à ń sọ nílẹ̀ Yorùbá tó yẹ kí o kọ́ rádára dáì máa tọ́ ìlú Babátúndé hmm, Ìyábọ̀ àwọn orúkọ àṣà tó takò ẹ̀sìn ní ẹ̀rọ wa Ìyábọ̀ Ìyábọ̀ orúkọ tó takò ẹ̀sìn ní ẹ̀rọ wa Oríyọmí orí mi Oríyọmí ah, ah orí àmọ́ yọyàn. orí ara dá o. bẹ́ẹ̀ náà ni òrìṣà orísunmi bá rí ah, ah. orí ìwo ní sọ bá rí ọlọ́ọ̀ni mú yàn ní mọ́ fún yàn báyìí báyìí àwọn orúkọ tí ọ̀dà àṣàgbéwọlé a sì rí bàbá àfa àgbà tí ó tún máa pọ̀ ọmọ rẹ̀ pé bàá tún dé ah, àwa bá dáadáa àwọn àfáà kan ti dàgbà àwọn òfin Bàátún òun kan tó ń jẹ́ Bàátúndé yóò tó máa forúkọ òun ni Bàátúndé àfáà sí ò bàbá tó dé ó yẹ kó yẹn séwù ń kó ń bẹ pátápátá ó séwù kankan ẹlòmíì ó ní ìyá súnà wọn pe ìyá súnà alájà ìyàbọ ah. ìyàbọ bò ìyàwó lọbọ. ìyàbọ aláṣọ. so àwọn kọnu nínú àwọn òwe Yorùbá nínú àwọn àṣà tí tó jẹ́ sí pé òwe lọ́wà àwọn òwe Yorùbá pín sí mẹ́ta láàrin yìí àwọn òwe tó jẹ́ sí pé ọ̀dọ̀ hánà ló pọ̀ jẹ́ ọyá bá ń pàkan nínú àwọn òwe Yorùbá tó jẹ́ pé bọ́ ní tó gbọ́dọ̀ máa wí kí ni. wọ́n ní táwọn ọba ara dán àwọn máa kó jẹ gbọ́dọ̀. ọba ọmọ yìí yọ ọ̀pá tó ń ṣe pa ni ẹgbẹ́ fẹ́ pòwe ni. bí a kò bá rí àdán ah. a máa ń fi òbẹ́ ṣẹ bọ. Ah, bá a bá ara dán a máa fò òbẹ́ ṣẹ bọ. Ah. Yorùbá títí àáfàá mùsùlùmí ti ń pa òwe yẹn lórílẹ̀ ayé sí pọ̀ dáadáa òṣèré hmm, nù. torí pé wọn ò fura bá a bàrà dàn àmọ́ kò bẹ̀sẹ̀ bọ́ ah, wọn náà ti categorize ara rẹ pé wọn náà wà ní àwọn òwò. ẹlẹ́bọ̀ lẹ́bọ̀. àbọ̀dọ̀ sọ̀rọ̀ nínú àwọn òwe yorùbá tó jẹ́ àṣà tó jẹ́ ẹbọ pọ́n òun náà ni. àtẹ́lẹwọ́ labala àmọ́ ẹni tí ó kọ. ẹ gbọ́ ẹbọ ni o torí pé o ṣe o ṣe nǹkan rògbòdìyà tó wà ọ̀tà kò rògbòdìyà ọlọ́run àfa ọmọ mi tó kéré tó jókòó yìí sọ ọmọ ẹni tó kọlà ọwọ́ rẹ̀ ọmọ ta ló dáwọ́ gan kí làwọn mi ayé rí yorùbá ti ponú tó láàrin fọnú. nígbà tí yorùbá mọ̀ pé ẹnìkan ló dá ọwọ́ kò wá sọ̀rọ̀ ìyá ó wá ń sọ̀rọ̀ ọmọ tó ṣe ìlà lásán. àtẹ́lẹwọ́ bá là ọwọ́ tí làwa wà ń bẹ̀ ńkọ́. àtẹ́lẹwọ́ ńkọ́ so agbọ́dọ̀ sọ́ra nínú àwọn owó yorùbá tó jẹ́ bí ẹbọ òun náà ni. orí ni a fi mú ẹran nínú àwo. orí là fi mẹ́ran láwo. Ah, ah. ẹlòmíì rẹ́rìn torí kó sí mi yìí náà torí pé ẹbọ ni o orí kí àfi mẹ́ran láwo orí kí àfi mẹ́ran láwo àwọn dùn ẹ. owó ìṣe tó jẹ́ pé ọgbàlẹ̀ gboko orí là fi mẹ́ran láwo ọ̀pọ̀ o mo fún mẹ́ta ń bẹ̀rẹ̀ àwọn àwọ̀ Yorùbá tó jẹ́ sí pé kì í ṣe bọ́ ṣùgbọ́n oorun kò tí ò gbà gbàgbà nínú ẹ̀ ni oore níwọ̀n Yorùbá ló lélẹ̀ ní oore níwọ̀n o sọ́ra sí i tó oore níwọ̀n ní ìṣẹ̀lẹ̀ à oore níwọ̀n o ọmọ ẹ̀ ti lọ náà ni kódà kò yọjọ ọmọ àgbà kò sì ṣe nǹkan kan náà oore níwọ̀n nínú òwe Yorùbá tí ò dáa tá a gbọ́dọ̀ jù náà yín obìnrin lẹ́lẹ́ léyìí òun náà ni. pàṣọ tí a fi na ìyáálé ń bẹ lájà fún ìyàwó. tó yá máa lu obìnrin. nínú ìṣẹ̀rí à. ọ̀daràn ọkùnrin. àbọ̀dọ̀ lóbìnrin àṣà tí a bá ń parí òwe ìyá ọmọ wà nínú ọpọlọ ẹ̀ pé a máa lu obìnrin náà. ọba ìṣẹ̀. obìnrin tó bá kó ọkàn ìṣẹ̀ ká ti ṣe plan bó ti wà. lílù ti ṣẹ̀rí àti ṣẹ̀rí àmúwá a kàn pé ní lúlù ni kì í ṣe lúlù wọn náà máa bí sẹ̀rí àti sàlàyé wábìrìbò òhun náà yẹn mm. báwọn tẹ̀ sí ṣe túmọ̀ bẹ́ẹ̀ ni ọmọ yìí pé ọlọ́run ní á lù wọ́n o kì í ṣe lílù tí a yà kí láti ẹ̀ yìí. ọ̀daràn nínú àwọn olùlẹ̀ Yorùbá lọ́jà sí wípé ọwọ́lé agbawọlé ó sì bàlá káyè mu á sì máa lò ó. òun náà ni òwú ìyá gbọ́n lọ́mọ́ràn. wọ́n gbà àbí wọ́n gbà. wọ́n gbà òwú ìyá gbọ́n lọ́mọ́ràn ah. kúdùwà nìyẹn kójú wà ní òwú ìyá gbọ̀n lọ́mọ ọ̀ràn àti bàbá náà bí bàbá náà bá gbọ̀n wò bẹ́ẹ̀ bàbá tí ń fa gbó kílẹ̀ ẹ̀sẹ̀sì ah. lọ́dọ̀ ọmọ ẹ̀ ah, ìyá ń tì náà kílẹ̀ ẹ̀sẹ̀sì látọ̀dọ̀ ọmọ ẹ̀ tọrọ bá ń lé ní àwọn òwe wọn tó tún dá o náà ni. da omi tútù síwájú kí o lè bá tẹlẹ tútù. bẹ́ẹ̀ dami tútù síwájú kí o lè bá tẹlẹ ìyẹn ni pé kó gbìyànjú والذين جاهدوا فينا لنهدينهم سبلنا bóṣerínà ni nínú àwọn òwe wọn náà ni ẹni tí yóò ga ẹsẹ̀ rẹ̀ ó ti ọyá pa òwe ẹ̀sìn tí wọ́n bá pa kẹ́yìn ní ìmọ̀lọ́ládì ní ọgbọ́n ògbé òwe Yorùbá náà ni o ìmọ̀lọ́ládì ní ọgbọ́n ògbé àwọn òwe tẹ̀sẹ̀dínlókọ̀ tó léwu kò sí Yorùbá tẹ́ ẹ sọ kínní òfin tí a parí ẹ̀gbọ́n ló ti rí Yorùbá gbọ́ Yorùbá lókè ìmọ̀lọ́làdì ní ọgbọ́n ògbè agbawọlé ìmọ̀lómi ẹ̀sìn kì í sọgbọ́n o. Ihanatul mar'a. nínú àṣà Yorùbá tí ò da òun náà ní ká máa yẹyẹ obìnrin Yorùbá tiẹ̀ máa yẹyẹ obìnrin púpọ̀ ah. nínú àwọn ọ̀nà tí wọ́n gba yẹyẹ obìnrin ọ̀pọ̀ nínú ẹ̀ ní ká máa dẹrù lóbìnrin lórí. tahmiluha. bọ́kọ àjàwó bá ń lọ bì kan ìyàwó ní ọ̀rẹ́ rò nínú sẹ̀ríà ọkọ lọ́yẹ̀kọ́ rẹ̀ rò. kádọ́ aṣọ lóbìnrin. ẹnìkan ní ha Ah. bẹ́ẹ̀ ni ọ̀gbálá mú ni. dákun júwe fún mi ń jọ kan tiẹ̀ tiẹ̀ sọ fún mi nínú súnà ànábì pé ànábì àríṣọ́ra tó wọ̀sálàm wọ́n wá ti ń lọ àtàwọn èèyàn kan àtàwọn sàbí àwọn ọkùnrin wá sápá wọn wá rìn lọ àwọn obìnrin wá rẹwù ó lérí àwọn ìpìlẹ̀ inú sẹ̀rí àgán fi yá pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á ṣe wọn rí pọ́n mm. bílkọ̀wárì yá anjata rifkan bil kọwari. nínú ẹ̀ náà ni pé lílù wọn lùkulù yorùbá máa lu obìnrin o àgbọ̀dọ̀ bá wọlé bẹ́ẹ̀ náà ni kátúlà àti obìnrin pé ọgbọ́dọ̀ máa fi ọmọ ìyáálé ẹ̀ níbọ̀ dáǹtì. ọkọ mi ọkọ mi ọkọ mi. ìyàwó kékeré ọ̀daràn yóò ṣe jẹ́. gbogbo ọmọ tí àlè bí tó ti dúkó tó di bó dé ọ̀daràn. ẹni ọmọ rẹ̀ wọ́n lára lára. àgbákò. ọmọ tí òjì báyìí lọ bọ̀dà táájú. ló wà ní. ṣé má láti di kó tó mú wọlé ọ̀sán àgbákò di ẹnu. ọmọbìnrin tí òjì báyìí lọ àǹtí àǹtí hmm. rúkáyà. Hmm. gbogbo wọn ni wọn máa pè ní kìnìún náà. àdàmọ̀lẹ̀ mhm. ihtimamu bil awlad. bẹ́ẹ̀ náà ni àṣà Yorùbá ọkọ̀ ọmọkún tó nǹkan ìgbà náà ni nínú àwọn àpòwé ìkẹ́kọ̀ọ́ tó ká tó stop nǹkan àlà. nígbà náà ni aṣọ ata yorùbá náà aṣọ ìtọ́jà pọ̀ dá wà á jù sílẹ̀. náà ni kíkí má lọ jù bẹ́ẹ̀ lọ ọ̀yà sọ̀rọ̀ kíkí. Hmm. yorùbá kíkí ilẹ̀ yorùbá ní agbára. Hmm. àfa kan wá wá kí wa ní ọdún kan àwa ti dáwúrà tá a ti kẹ́yìn ní Jami'atul Hikma nílọrin tí àfa wa àgbà Sheikh Muhammad Zurban Al-Ghamidi khatama Allahu lahu bi khair. àmín. ìdílé wọn sí ìtìbáyì wọn ò lè jáde mọ́ ọlọ́run bá a parí ìgbésí ayé wọn síbi tó dáa. àmín. bàbá yẹn sáfù ẹ̀sìn nílùú Nàìjíríà yìí púpọ̀ àwọn ni wọ́n wá darí dáwúrà ni ìkànnú àwọn tọ́wáwá wọ́n wá gbé lọ pé kọ́ lọ ṣe kinní kan nìbàdàn èmi ni n bá tẹ̀lé lọ ìwọ́n ẹlòmíì tẹ̀lé àlàkùnlé hàn nígbà òbí níbi aago mẹ́jọ alẹ́ náà tó bó ti dé báyìí ọkà kejì mi ni ó ní ah olóòrùn ní ìmọ̀ o torí kò jáde sí áfíríkà rí first time tí wá sí áfíríkà rí ni ó ní ah ó ní jẹ́ kí òun ṣe nǹkan kan fún mi kí n kóhùn tó ṣàlàyé kí wọ́n máa ṣàlàyé ìtumọ̀ rẹ̀ gbogbo náà dọ̀bálẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ lórí lójú ọ̀nà ah. ó sì ṣe gbogbo ẹ̀ fún mi ní kọ̀ọ̀kan ó sì gbà á ó ní onígbàlájà ó sì dọ̀bálẹ̀ báyìí ó lòun láwọn kan tẹ́ ń sọ báyìí fún àwọn ó láwọn kan hmm. hmm. ó ní lóṣòó sẹ́ǹpé lóṣòó ní àwọn àfa wa àfa àtijọ́ máa lò ó lóṣòó àbí lóṣòó wọ́n láwọn kan ń bẹ wọ́n rù kú ó tún wá ṣèkan fún mi ẹlẹ́ẹ̀kẹrin tó sì mẹ́ta lè mi kọ́ bíbá ìṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin mọ́ rántí ẹ̀ ní. ó ní béèyàn bá ṣe tán yóò tún wá máa tẹ̀yìn rìn díẹ̀ díẹ̀ sẹ́yìn. ilé ọmọ pé ń bẹ ọ ń bẹ ìbá ti fi yóò tún wá máa tẹ̀yìn rìn díẹ̀ díẹ̀ sẹ́yìn fún àgbàlagbà tí ń. nígbà tó sọ tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin fún mi mo ní sí gé ẹ̀rín ń bẹ̀ wọ̀ èyí gé tó nípa báyìí èdè yorùbá àtà yorùbá níbi ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká lóso ọ̀tako sẹ̀ríà tó bá gbà láàfún o ọ̀ gbọ́dọ̀ sí òwúra a gbọ́dọ̀ sí ẹnìkan ò ní máa dọ́gbọ́n sí má àwọn èèyàn kan bẹ ọlọ́run tẹ̀sẹ̀ ẹnìkan ní ọ̀dọ̀ wa lókè lọ́run ni ọlọ́run lò tí wọ́n fi yí padà àwọn àfáà tó ti dàgbà gan-an lẹ́yìn máa fi súnà gan-an ni wọ́n wọ́n máa dọ̀bálẹ̀ wọ́n kúnlẹ̀ tí wọ́n sì mú wọn. ìdájọ́ máa ń gbẹ́ afẹ́ pọ́n wọlé náà ni àpọ́nlé kí nìyẹn nígbà tí kan náà àwọn ọba àgbà ní ọ̀dọ̀ wa lọ́hùn wọ́n ní kí n wá ní ìfẹ́ dárúkọ ọba àwọn ọba àgbà ni wọ́n àwọn ọba aláyé tí wọ́n tóbi dáadáa mo ní ẹ sọ fún wa pé àwọn èyí ṣe kí ni àwọn ìkúnlẹ̀ o àìsí ìdọ̀bálẹ̀ o. èyí ìwọ ló pè mí mi ò wá o. ó ní kò sí wàhálà ó ló ti yé òun náà. máa sì dé bẹ́ẹ̀ àjọwò ra wa lọ́ọ̀kan báyìí náà ní salamu alaykum ó náà sì ní <laughs> wa alaykum salamu wa rahmatulah a sì jókòó ó náà jókòó kò bá ń lọ. báyìí ọ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ ntọ́ bá rí ọ̀sẹ̀ lẹ̀ ọ̀gbọ̀dọ̀ kúnlẹ̀ ọ̀gbọ̀dọ̀ tẹ̀ torí pé tọ́ ọba tẹ̀ tó kúnlẹ̀ ọ̀n ti ọlọ́run ọba. sanu àwọn ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ ní máa hada hali sunna ní wò ọmọ lọ́rin orí challenges yẹn bàbá àtìyá rẹ̀ bàbá rẹ̀ wá lé mo wá pe bàbá rẹ̀ mo wá ní mo fẹ́ wá wá bàbá rẹ̀ lóhùn wọn ní bàbá àwọn ọ̀fẹ́ fún òun ṣe sunna ó ní kì í dá báwọn ń sunna mo ní pẹ̀lú ògbó ọlọ́njọ́ ń bá ń lọ mọ́tò méjìlá gbé lọ́wọ́ a sì wá sọ́tọ́ dáa a tún á múwú lọ́wọ́ gbogbo ọmọ tá a bá bá ń lé rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ á bọ̀ ẹ́ nìkan. láfún ní nǹkan. wọ́n lé ní lóòótọ́ bàbá yẹn ń gbà pé kò wẹ́kọ̀mù ẹ̀mí ẹ̀ lé wọ́n á bẹ ọmọ léèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní bàbá àwọn kọ́ńtàkì àwọn àfa àwọn súnà kan nínú ìlú Ìlọrin tí wọ́n sì lórúkọ ó ní àwọn tí wàá pé òun wọn tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa ni wọ́n sọ fún yín pé kúnlẹ̀ fún wa bí ọba yàtọ̀ ọba ti tán bọ́ba ti dà òmìnira ara rẹ ò ní kúnlẹ̀ mọ́ ẹ̀wò nǹkan tá ń sọ fún ọ pé yóò dòmìnira ara rẹ láyé bóyá bẹ́ẹ̀ bàbá rẹ̀ ni ó wà tí ì kú láyé dẹ́mọ̀. so lẹ́yìn ọ̀rẹ́ yìí tó wá tó bí ọdún kan wọ́n á pe bàbá òun padà bàbá òun wá ní ohun tiẹ̀ tí ń retí mi pé kí n wá padà ẹ̀mí ẹ̀ ti kí nu. ó ti rọ. ó ṣe bí tóun ọba bọ́ ọmọ yẹn kò ní sáyé ni. àwọn wá sọ fọmọ yìí pé máa send message sí bàbá rẹ every day kọ́ ọ máa kí pé bàbá mi alálùbáríkà ọlọ́run máa wà pẹ̀lú yín bí ọba dá olóhùn wọn máa send message. ẹ jèrè wa. máa ṣàdúrà fún kó o sì máa sọ pé ẹ̀kọ́ tá a kọ́ lónìí wọ́n ní ká tún ṣàdúrà fún yín hmm. ẹ̀kọ́ tá a kọ́ lónìí wọ́n ní tí mo bá wálé n bá ti ń fọmọ́ tó yín ní ma kó bàtà yín ní ma ṣùgbọ́n wọ́n ní ma kàn án lẹ́ ọmọ wa ń ti dáwọ́ àwọn bàbá ẹ̀mí bàbá ẹ̀ ti bàbá alhamdulilayi ó ti rọ ó sì ọmọ tó wá dáa ju bàtà wà lábẹ́ bàbá rẹ̀ lọ ọ̀rẹ́ wa orí nǹkan jẹ ọlọ́run tilẹ̀kùn fún ọmọ yẹn takilaha yaj'al lahu makhraja bàbá yẹn àbọ̀dọ̀ tẹ́ o mọ́kànlẹ̀ fún yẹn o bọ́ọ̀ bá máa bó ṣe tu tiẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ tàwọn àfa tọ́lọ́ máa ti yan láǹfààní àti pèmí náà màá fún ọ ní mọ̀nà bó márùn-ún máa hmm. ẹni sọ̀rọ̀ akọ́ dé bẹ́ẹ̀ yọ kàn sáré rọ́ọ̀sì náà ni ìhun yọ sá dàrú mọ́ra wọn bí wọ́n rí ọkọ̀ òde kí ni òun náà bí wọ́n mẹ́bi tó wà hmm. jẹ́ wọn mọ́ tó wọn mo lọ́ọ́ kú pamọ́dé hmm. ẹlòmíì kiri olè lọ kí bàbá àdìyà rẹ̀ wàláyé ìmọ̀bí tètè náà níjọ́ kan náà lọ́wọ́ ṣe yọ́ dàgbà padà fún ọ náà ni uh-huh. tọ́ba ti ṣe tọ́ba ti kọ́ nàìjíríà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àwọn kan ò ní kà kún mọ́ ìdúgbò alákọ̀ọ́kọ́ nìkan ni ó jẹ tuntun lọ́dọ̀ sáàmù ojúkò ń bẹ̀ tó nípa báyìí àṣà Yorùbá níbi níbi àṣà Yorùbá níbi òkú níbi kásìnkú bákan náà mm-hmm. wọn a máa sorí máa rọ ọkọ̀ tí wọ́n bá ń gbókù lọ mm. tókù rẹ̀ bá kú tí wọ́n bá sorí máa rọ ọkọ̀ jákò ń yọkù kì í sí lára òfin Islam wọ́n gbókù láyé ànádọ́ Muhammad sọ́lá wọn ọ̀dẹ̀ jáwé sára ọkọ̀ tí wọ́n fi gbòó àjàkó ara àwọn àṣà yorùbá tí ó dáná àkókò ti lọ hmm. nǹkan ti wà níbà tó jẹ́ sí pé ó ṣe pàtàkì láti láti ṣe ní àárín yìí níparí ẹ jẹ́ ká wo àwọn àṣà tí kì í ṣàṣà ó yẹ kó yọ ọmọ jásà lọ́dọ̀ tiwa kò sì ní jásà lọ́dọ̀ ti àwọn mìíràn nínú ẹ̀ òun náà ni alibas alibas aṣọ wíwọ̀ nílẹ̀ yorùbá ṣòkòtò làwọn máa ń wọ̀ bọ́ ọba rẹni tó wá ró yòrò nílẹ̀ yorùbá lọ́kùnrin àwọn máa challenge ẹ̀ pé báwo ló ṣe jẹ́ bọ́yọ̀ fẹ́ lọ wẹ̀ ni. ṣùgbọ́n nílẹ̀ bomi ṣòkòtò wíwọ̀ obìnrin lónìí hmm. tó bá Indonesia tó Indonesia obìnrin wọn ṣòkòtò gbani kò aṣọ tiwọn Cambodia. Ah, Malaysia bẹ́ẹ̀ náà ni tí a máa ń pè é bẹ́ẹ̀ àwọn ìlú ẹ máa bá ṣòkòtò ńbẹ obìnrin wọn ṣòkòtò ń tiwọn ọkùnrin tí wọn ní ilẹ̀ Indonesia ìró ni. ìró lásán wọn. àṣànù àmọ́ ọ̀dà sànńdẹ̀ àṣà ló fi jẹ́ sí pé tá a bá máa wọn kínní ìyẹn lè máa ṣèdájọ́ dá lórí èèyàn tó rorò tàbí tó wọ ṣòkòtò. akọ́ béèrè pé irú ìran àwo lẹni tó rorò yẹn wáyépẹ̀rẹ̀ Yorùbá lọ́ba dúró lọ́kùnrin á sọ̀rọ̀ pé kọjá wáyépẹ̀rẹ̀ Indonesia lọ́ba dúró lọ́kùnrin á pé ìpìlẹ̀ wọn náà nìyẹn bẹ́ẹ̀ náà sì ní ṣòkòtò bẹ́ẹ̀ náà ni grand táwọn ní àbáyá alùkíńbà táwọn ọkùnrin wọ̀ alùkíńbà hmm. ilé ohun tí ẹ̀ máa dojúrú púpọ̀ àmẹ́ńtàpọ̀ nígan sóbìnrin ló ní àbáyá gan abọ́kùnrin abọ́kùnrin nílẹ̀ wa ń bí naam bẹ́ẹ̀ náà ni gèlè ìborí lọ́dọ̀ tí wọ́n ń bíbà obìnrin ní máa fi gòrì sórí mọ́tò ọba dé Saudi Arabia ọkùnrin ní segin ní fi gòrì sórí ní fi gòrì sórí o tí wọ́n ti ẹ̀sùn dé rí àná Bahrain ní àwọn Bahrain ni àwọn Oman àwọn ń tiẹ́ wọ́n tún wá wí exactly bóbìnrin ṣe máa wí máa rí gan scarf báwọn ṣe wí exactly. àṣà àgbọ́dọ̀ gbọ́ yìí bẹ́ẹ̀ náà ni inú àṣà àwọn èèyàn kan òun náà ni kóbìnrin ó kó kúrò tó bá fẹ́ lọ́kọ kọkùnrin ó kó kúrò láti ilé bàbá rẹ̀ ọkùnrin ọkùnrin yóò lọ kó bá ìyàwó rẹ nílé hmm, kan nílò àwọn ládùn àwọn kan nìyẹn. yorùbá. ó sì jẹ́ sí wípé tó bá dé Sri Lanka bẹ́ẹ̀ Bangladesh ọkọ ní máa lọ kó bá ìyàwó ẹ gbọ́n mi dáadáa. ìyàwó gbọ́kọ. ìyàwó ọkọ ní ọ̀lọ́ kó bá ìyàwó ọkọ náà ní ọ̀fẹ́ ìyàwó gbogbo àwọn àfáà tó wà mẹ́ta mọ̀ tó já wọn ọ̀rẹ́ wa gbogbo wọn pátápátá wọn lọ kó bá ìyàwó wọn. má rẹ rìn àṣà tí wọ́n ní. èèyàn yóò sì máa júwe fún wa wípé yóò ṣòro fún wa láti fẹ́ ìyàwó jẹyọ kan lọ. Hmm. rìsọ́ọ̀tì bẹ̀ nìyẹn. a máa ṣòro àwọn èèyàn sábà fẹ́ ìyàwó jẹyọ kan lọ torí pé òun ni ó lọ kó bá ìyàwó gbogbo ọkùnrin ọ̀rẹ́ mi kan bẹ ó bí obìnrin dáadáa ọwọ́ a máa ń sọ fún mi pé kọ́lọ̀ ń kó sílẹ̀kùn àánú fún un ni o iye obìnrin tó ń bí iye tó wọn kọ́ nìyẹn ah. torí pé bàbá ọmọ ni ó kọ̀lé fún ìyá fọ́mọ rẹ̀ ah, ọkọ wà kó bá ìyàwó báwo bó ṣe rí nu asánú bí ẹ bá fẹ́ ṣe fatuwa láàrin ẹ gbọ́dọ̀ gbọ́ yìí. lẹ́yìn bá bí ọ léèrè nílẹ̀ yorùbá pé ọ̀sọ́dà kí ọkọ lọ máa kó báyàwó rẹ̀ á sọ fún pé kì í ṣe pé nǹkan kan haram ẹ̀ pé ò lè lọ kó tọ́ tí àwọn ẹ̀ bá kọ́lé fún rẹ̀ ó lè kú lọ́bẹ̀ ah. ẹ̀ ṣùgbọ́n ah, díẹ̀ díẹ̀ àbùkù lè máa kàn ọ́ sá. díẹ̀ díẹ̀ àbùkù lè máa kàn. wa pẹ́ wọlé. kì í sá àdé bẹ́ẹ̀ náà ni báyìí tó bá wá wá nílẹ̀ yorùbá hmm. tá a bá gbóúnjẹ fún inú àṣà ti wa òun náà ni kọ́ mọ̀ jẹun yẹn tán. kọ́sẹ̀ kù kọ́sẹ̀ kù. kọ́mọ tí ó palẹ̀ mọ́. àbí kì í sálẹ̀ àṣà yorùbá kọ́ ni. àṣà yorùbá ni. bá ó sì dáa ojú kì náà ń pè yẹn ṣùgbọ́n nílẹ̀ bùnmí kọ́ jẹ́ kù àbùkù lọ ṣe fún ẹ̀ńgọ́ wa lọ. Ah. tọ́ ọ bá jẹ́ tán inú rẹ̀ ó dùn púpọ̀ mọ̀lọ́dọ̀ ti wá báyìí ìjọba wa wá tó bá jẹun tán tó bá lọ tán ọ̀rẹ́ làá máa sọ. Ah! alájẹ tán alájẹ tán ni kódà wọ́n tún lábọ́ ẹ wà sàn fún kọlà ní Egypt tí a bá Cairo mo fẹ́ kí lẹ́tọ̀ yọ̀ ọ́dà tí bàtà wọnú international kìíní ni kọ́ mọ́jẹ̀ pé bóyá local nìkan la ń sọ̀rọ̀. tọ́wọ́ wọnú Egypt lọ nínú àwọn àṣà wọn òun ni pé téèyàn bá fọwọ́ kàn yàn nípa kọ́ báyìí nígbà tó ń kí lọ́wọ́ ó ti sọ̀rọ̀ ó ti dọ̀tí ẹ̀ tánù à ń kíra wa lọ́wọ́ fọwọ́ kàn nípa kọ́ báyìí pé ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí nílẹ̀ Cairo Egypt ó ti yẹ̀yẹ́ rẹ̀ tánù tùmọ̀tọ́ ọba dé Libya ọba ṣe báyìí yóò tún túbọ̀ tún dì mọ́ ni pé yẹ ẹ̀ kíkọ́ dáa ni lọ́dọ̀ ọtí mọ́ nílẹ̀ Sudan àwọn àfa wa lọ Sudan tiwọn ní wọn fẹ́ kíra wọn wọn máa lu àwọn láyà báyìí ní pa àbí bẹ́ẹ̀ kọ́ àtòbìnrin náà wọ́n gbara wọn láyà báyìí ní pa wọ́n tó wá gbara wọn wọ́n tó wá gbara wọn lọ́wọ́ àyà ni wọ́n wọ̀kọ́ lu àwọn náà ó lu èmi náà ìwọ náà ó lu wọn náà ẹ dákun kí lẹ́nu láyà àfa wa bí ọba ló ń jẹjẹ yóò wọlú lẹ́ẹ̀kan náà. ọ̀parí nù tẹ̀. àṣà Sudan bẹ́yàn bá dẹ́rọ ẹ̀wò ń bí báyìí á kóró ojú tún ní bí a kí ló dé. ọ̀tọ́ mo gbó. sí nǹkan ò tọ́. àwọn ọmọ gbó ọ pa mi. ọwọ́ àgbà láyà. báyìí nílẹ̀ Yorùbá ọmọ kékeré ò gbọ́dọ̀ jẹran. Hmm. àbí tẹ́lẹ̀ bí àwa kọ́ ni ah, ah. tẹ bá ń fún lẹ́nu yọ ẹ̀ńkọ́ ló lè nìyẹn. ẹ̀ńbàjẹ́ ni ẹ̀ńbàjẹ́ ni ẹ̀ńbàjẹ́ ni ọmọ yẹn ló fi bùkátà ẹran jà wá bàbá rẹ lọ. Ah àbí ẹ̀yin dókítà sí dókítà kankan sí nílẹ̀ ni ọmọ kékeré ló bùkátà ẹran ju àwa bàbá rẹ lọ tó àwa ní fọmọlẹ́ràn táàbà sì fún náà ẹran kékeré báyìí lára mú mi ọmọ ìkiri tó bá ti di ẹran púpọ̀ yóò yọlẹ̀ ẹwà ta àṣà tí ò sí dání náà táàbà wòye sí dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ti wọlé sí wa lára a lè má fura táàbì máa wọnú nǹkan tí ò yẹ kí ká ṣe àṣà lè dẹ̀sìn mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn lè sì di àṣà mọ́ wa lọ́wọ́ ibi àṣà tó lè dẹ̀sìn mọ́ wa lọ́wọ́ tí wọ́n sọ di ṣẹ̀ríà ó wà nínú àpẹẹrẹ Yorùbá tí ọmọ ìyá méjì bá pàdé ara wọn tí wọ́n bá fún wọn ní ọ̀gẹ̀dẹ̀ kan ọmọ ìyá kan náà jọ ni wọ́n wọ́n nígbàgbọ́ ní èdè Yorùbá bí tọ́wọ́ bá jẹ ọ̀gẹ̀dẹ̀ ọmọ ìyá méjì tán bá pín ọ̀gẹ̀dẹ̀ kan jẹ tí wọ́n bá jọ ń pín ọ̀gẹ̀dẹ̀ kan jẹ bànánà kan jẹ wọ́n ní àárín wọn ò ní ṣekínni kò ní gún hmm. yorùbá lásán ṣé àmọ̀ kíá kí wọ́n ti ṣẹ̀ríà ó ti ṣẹ̀ríà nìyẹn yẹn ni pé àjọgẹ̀dẹ̀ àjọ kọ́gẹ̀dẹ̀ jẹ́ ti wá di pé ó ní ọmọ ẹ̀dá fìràkù lẹ́ láàrin rẹ̀ àti fìràkù ó ti dẹ̀ sínú gbogbo àwọn nǹkan yìí ń bẹ́nu àṣà yorùbá lẹ́yìn ọba sọ́ra àṣà tí a ti sọ ti ṣẹ̀ríà tí a ti tẹ̀ṣẹ̀ríà ọwọ́ àbúrò sàkó ọ̀wọ́n àrí ẹ̀sìn tẹlomi ti sọ dàtà òun lọkẹmí àti ẹ ibi tá a ti àǹfà ibi tá a ti dúró náà nìyẹn ẹsìn tẹlomi ti sọ dàtà àbọ̀dọ̀ sọ̀rọ̀ afáàrin torí pé tí èèyàn bá sọ ẹsìn dàtà yóò lù sí púpọ̀ wájú ọlọ́run ọba gbogbo wàhálà rẹ̀ tó ṣe lọ́sàn-án lóru láyé yìí àbá amansura ní ọ̀padà ti padà òun náà ni. تحول العبادات إلى العادة بسبب النية. قد يتحول. bẹ́ẹ̀ yẹn a bá jẹ́ nìkan tó jẹ́ sí pé aláwọ̀ kan tó hẹ́ ha nínú àwọn tó ẹ̀hà àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́hà tẹ́ ẹ rí tí wọ́n rìnrìn kúrin pẹ̀lú ẹ̀hà ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀hà lásán gbọ́mi yí rárá o àwọn pẹ̀lú ẹlẹ́hà mo ti wá ẹlẹ́hà sí làwọn ará ilé tiwa náà. ẹlẹ́hà tí bá ń rìnrìn kúrin káàkiri tó o bá sọ́dì ẹ̀ dáadáa kọ̀ ẹ̀hà yẹn lẹ́sìn ọ̀ ẹ̀hà yẹn ní kíni. àṣà àṣà

ó ti sọ kí ó di àṣà ìwà mọ̀ ẹ̀sìn lọ́sọ̀dọ̀ àtàwọn ẹ̀rọ ìyẹn lọ́pàá tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n wo àwòjinlẹ̀ nípa àwọn súnà wá lónìrànràn àwòrán nínú wọ́n ní ká máa nà wá ààrẹ ká máa chíǹjẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlòmíì sàlùwàlà látà hmm. Ṣé ọ̀dà yóò sì máa sọ̀rọ̀ lọ máa rojọ́ kódà máa gbọ́ máa receive call ó sì ń sálù àlá lọ kò sì ní sùn sùn kí lọ́mà tí òfin ti ṣe jama ó ti dàṣà mọ́ lọ́wọ́ hmm. ọkàn rẹ̀ òpin bẹ́ẹ̀ kò tẹ̀sí ṣe hmm. a láti kí ìsara mẹ́rin àwọn onímọ̀ ní gbogbo súnmọ́ tó bá wá ní àwòrán méjì mẹ́ta mẹ́rin n ò ní jẹ́ kí ẹ̀sìn ọ̀dà sàmá wa lọ́wọ́ ni ká máa chíǹjì ẹ̀ dùn àwọn olè ṣèpítà àdúrà tá a fi àáránù pípé àti ìkọ́mà hmm. wọ́n mọ̀ azínà àbí mọ̀kímù sọ̀lá máa chíǹjì ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. títí nǹkan ẹ̀yẹ yóò jẹ́ kọ́ máa máa pé kíní ìwé ṣe kíní. bẹ́ẹ̀ náà ni dùn áwòlè ti pẹ́ àdúrà tá a fi wọ irun oríṣiríṣi lọ́wọ́ alátọ́dọ̀ anábà Muhammad súnnà ní ká máa kó lè a dáa fún wa ńbẹ. bẹ́ẹ̀ náà ni sálámà lórí irun tí a bá sálámà tán hmm. oríṣiríṣi lọ́wọ́ máa jẹ. sọlá tó lè bẹ́ẹ̀ náà ni sọlá tó lè alẹ́ kí mẹ́ta àtìlẹ́ kí ní méjì àti máa yí padà báwọn owó fi lè máa bọ́ra rẹ kú níbi ọmọ gbọ́ ẹ̀sìn rẹ kú níbi àṣà àti ìtàwọn onímọ̀ mọ́ wa nù. ara wa sallallahu wa sallama ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته